السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والخمسين والآيات التي بعدها من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم ودعوا ربكم تضرعا وخفيه إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وما يأيو إن باتلون بابا بدسي على إفن على لقان جقان إقوى بتسي جقون لله ألا دابو بوكا وباتو جانا ó jẹ́ bí ká máa jọ́sìn fún lọ́ọ̀ nìkan ṣoṣo tá ò sì gbọ́dọ̀ fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn ìdí ni pé gbogbo nǹkan pátá tó fi dórí wa gbogbo iṣẹ́ pátá tó fi dórí iṣẹ́ tá à ń ṣe ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo ẹ̀ lábẹ́ ìjọsìn ọ̀nà ni àdúà àdúà ọ̀kan ló jẹ́ nínú àwọn àjọsìn bẹ́ẹ̀ ni gbogbo ìjọsìn tọ́lọ́wọ́n bá nìkan ló gbọ́dọ̀ a ò gbọ́dọ̀ gbé nǹkan kan nínú ìjọsìn lọ bá ẹlòmíì tó yàtọ̀ sí Allah torí di eléyìí ọlọ́run ọba wa wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pípọ̀ ní ṣe àdúrà nítorí wípé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa gbogbo gbàlà ń fi ń bùkátà rẹ̀ níbi gbogbo nǹkan a sì ti ń wá ìrànlọ́wọ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá lòun ní fi tàdúrà ṣe ní dájú òun náà ní pé tóńtìn ti dàrú tí ẹ ti bàjẹ́ èèyàn gbọ́dọ̀ pé èèyàn gbọ́dọ̀ pé ọlọ́run èèyàn sì gbọ́dọ̀ bẹ tọrọ ní ti ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ torí pé ara àjọsìn lè lẹ́yìn àdúà ara àjọsìn ni ló fà á ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi lè pe nǹkan míì tó yàtọ̀ sí Allah fa huwa mushrik onítàn ti di ọ̀sẹ̀ bọ̀ ní ìgbà tí ó ṣòro àti ìgbà tí ó dẹrùn Allah nìkan la máa pè á pe nǹkan míì papọ̀ papọ̀ mọ́ àdúà èdè ni èdè ni. دال عين ألف همزة دعاء eléyìí iná ládàá sí ládàá pé lédè yorùbá tá a sọ pé àdúà àdúà gbàtà pè sí yorùbá wọn pè ní àdúà sọ nǹkan kan ilé ìtàn jádànù nínú àdúrà nígbà tí wọn pè lédè yorùbá òun náà ní lam torí alifu lam ló ń bẹ níbẹ̀rẹ̀ rẹ̀ wọn gbé láàmù ni nígbà tí wọn fẹ́ sọ di èdè yorùbá wọn sọ pé àdúrà àwọn sọ pé àdúrà àdúrà torí pé ní at-ta'rif ní bẹ̀rẹ̀ asitimaki alifu lam tún bẹ níwájú tí ma wá síwájú dal wọn pè ní al-shamsiyya adu'a adu'a èdè àwọn mùsùlùmí nìyẹn o àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ló máa ń sọ pé àdúrà ló máa ń sọ pé àdúrà kìí ṣe èdè mùsùlùmí. musulmi mùsùlùmí ni kíni àdúà sọkọ sọ èdè rẹ níbi kó di èdè àwọn míì tí kìí ṣe mùsùlùmí torí látara gbólóhùn tó ń pè láhán àìdẹ́ntìtì rẹ nípa ẹ̀sìn ó ṣeé ṣe kí wọ́n dájọ́ pé mùsùlùmí ni ọ àbí o kìí ṣe mùsùlùmí torí mo máa ṣe ń lo gbólóhùn sí torí àdúà kìí ṣe àdúrà nítorí pé gbólóhùn lárúbáwá lélẹ̀ kò sí nǹkan kan tí ń jẹ́ rọ nínú àdúà àdúà kìí ṣe àdúrà lẹ́yìn lẹ́yìn ó yẹ kó ṣàkíyèsí kó mọ̀ yìí pé ṣíṣe là á máa ń ṣe àdúà o wọn á máa ń ṣe ni ṣùgbọ́n ta ni máa ń gbà Allah ń kọ́ wa wọn gbàdúrà kọ kí ni tó wọn gbàdúrà kọ irú ìta àmà ń sọ yorùbá o níyìn tí ẹ gbàdúrà kí wa tó bá yẹ pé nítorí gbà lérò pẹ̀lú ìǹgbàdúrà kọ wa ó ní pé ìǹsàdúrà kọ wa a ṣe pé kò burú ṣùgbọ́n ó sì gbólóhùn lò ìǹgbàdúrà kọ wa ìyẹn ni pé ìǹṣe àdúrà kọ wa kò burú ṣùgbọ́n ó ti sì gbólóhùn lò o ti gbé gbólóhùn síra wọn torí wa àwa kì í gbà àwa máa ń ṣe ni ọlọ́run ọba ló máa ń gbà wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ni ẹ máa pè mí tiwa ni ká kọlọ tẹ́ ẹ bá sì ti pè mí màá máa dá yín lóhùn. pípé táwa máa ń pọ̀ lọ́n ṣíṣe àdúrà ni wọ́n ń pè lẹ́yìn dídá tọ́lọ́wọ́n bá bá ń dá wa lóhùn lórí pípé tá a pè é gbígbà àdúrà ni wọ́n ń pè lẹ́yìn sòsọ́ra fún kéde rẹ ọkọ mọ̀jẹ̀ tá a mùsùlùmí wàá tíráì láti rí i pé o kọ̀ǹtró èdè rẹ tá a fi mọ̀ pé mùsùlùmí ló ń sọ̀rọ̀ mùsùlùmí tó ṣe é gbé islam lápá lára rẹ̀ ẹsẹ mùsùlùmí banza kan lásán tó yẹ pé èdè àwọn tí èsè mùsùlùmí náà máa sọ tí wọn máa tàn ara rẹ̀ jẹ ṣe eléyìí jẹba ọlọ́ni ud'u rabbakum tadarru'an wa khufyah ọlọ́ni ẹ máa pe olúwa ẹlẹ́dàá yín o tadarru'an wa khufyah ẹ máa pè lẹ́ni tí ń ra bàbà ẹ máa pè lẹ́ni tí ń fi ara gbolẹ̀ fún un ẹ máa pé tìtẹríba tìtẹríba ti farabalẹ̀ ti farabalẹ̀ ìdí ni pé àdúrà tẹ́rí yẹn ara rẹ̀ ní àtúnṣe ilé ayé wà àtúnṣe àlùkìyàmù èèyàn wà kò sí bọ́rọ̀ èèyàn ṣe lè pojúdé tó kò sí bọ́rọ̀ èèyàn ṣe lè lójútùú tó tí èèyàn bá ń ṣàdúrà tó sì jẹ́ pọ́lọ́ nìkan ló ń pè tó ń sì ń pè bó ṣe yẹ ká pè é pẹ̀lú ògo pẹ̀lú ògo ọ̀rọ̀ rẹ̀ padà lójútu náà ntọ́ yọ padà dìdẹ̀kùn náà ọ̀nà tó dì mọ́ yọ padà là pé tálẹ́ni tó máa ń gbé sòro báyìí ń pè síbò náà ló ń pè ọba tó máa ń gbé sì ń tọrọ rẹ̀ pé kọ́ bá mú ń òun ló ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́bọ̀ mùsùlùmí kú tó sì dájú ni pé ọ̀bọ̀ mu kú pé ló gbé ìṣòro bọ̀ àwọn àlọ́ pẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ́run pé ẹ̀ràn mi lọ lórí o torí pé ìgbà tí èèyàn ń lọ pé nǹkan mi tó nu léde kúkúrú pé ẹ dákun ẹ̀ràn mi lọ ẹ gbà mí ok tá a wá lẹni náà tó lè níbo la lè forí pamọ́ sí láti sá mọ́ ọlọ́run lọ́wọ́ tí ò ní jẹ́ pọ́ ọlọ́run náà là kò sí kò sí. fẹ́rẹ̀ la sọ pé lámàlìjà lámànjà wà lámàlìjà mínkẹ́ ìlà ìlẹ̀kì kò síbi tí yẹn lè sá láti bọ́ ọlọ́run lọ́wọ́ àfi kọ́ jẹ́ pọ́ ọlọ́run náà lè yọ kò báwo ló ṣe wá fẹ́ sọ fún ta ni gbọ́ ọlọ́dọ̀ ta ni. ibi tẹ́ ti rí pé ọ̀sẹ̀ bọ kò ronú nù ìgbà tí ọlọ́run bá gbé sòrò bọ ọlọ́run gbé ìdààmú ọlọ́run dínà mọ ọ̀hún á fẹjọ́ ọlọ́run sún àwọn kan ẹgbà mi ẹ̀là mi o ẹgbà mi ẹ̀ra mi o ẹ kí o subhanallah tó bá yẹ kéèyàn bá ike. ìgbà tọ́nù wọn bá gbé dààmú bọ́ tó gbé sòrò bọ́ tọ́nù lọ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n ń ṣe lọ́n dákun wàhálà rẹ̀ ṣe lọ́n dákun wàhálà rẹ̀ ó túmọ̀ sí pé táǹdì lọ ṣẹ̀ṣẹ̀ rí táǹdì táǹdì ń bọ̀ torí pé ọ̀wé tó gbé bọ̀ ọ̀gbà gbọ́pọ̀ ló gbé bọ̀ amọ̀sibọ́sí mọ̀ pé nǹkan míì ló tún pé wàhálà lọ kọ́ lẹ́tà sí o táàbà wá ṣàdúrà olúwa ẹlẹ́dàá wa nìkan la máa pè o ud'u rabbakum olúwa ẹlẹ́dàá yìí nìkan ẹ máa pè a sì ti máa pé ar-rabb huwa al-khaliq ẹlẹ́dàá ní jẹ́ ar-rabb al-malik ẹni tó ní àkóso lórí wa al ẹni tó sì pé ń darí wa bó ti ṣe fẹ́ kò sí nǹkan míì tí ń jẹ́ ar àfi Allah torí pé àwọn ọ̀lẹ́lẹ́dàá méjì àlẹ́ni méjì jọ ẹ́pọ̀ ń lò ní wá tí ì bá ṣe Allah so òun nìkan láàmà pé àgbọ̀dọ̀ pé nǹkan míì lẹ́yìn rẹ̀ òun nìkan láàmà pé àgbọ̀dọ̀ pé nǹkan míì lẹ́yìn rẹ̀ wọ́n lè máa kánjú kó máa wò pé gbogbo àdúrà tó ti ń ṣe látijọ́ ikọ̀ gbà ó tiẹ̀ sú ọ kí là ti ṣe ó ṣàdúrà títí títí títí ó ṣe sàrà títí títí àdúrà yọ gbà ìwọ gan-an làrùn ti ń sera rẹ̀ torí pé nínú sábàbí tí kìí jẹ́ kádùn ọgbà oníkẹ́ni ti ń sàdúrà ọmọ pé mo ti ń bẹ lọ́n ti pẹ́ òun ṣùgbọ́n kò gbà gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsí anábì sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tí ń bá ń sọ wípé mo ti ń bẹ lọ́n ti pẹ́ ṣùgbọ́n àdùn ọgbà àdùn àrò nígbà torí pé ọlọ́run ọba tẹ́ rí yẹn ń fẹ́ kẹ́ ẹ máa pẹ́ òun ìfẹ́ kẹ́ ẹ máa bẹun ìfẹ́ kẹ́ ẹ máa tọrọ ní tẹ́ǹfẹ́ lọ́dọ̀ òun ìsìn ìfẹ́ kẹ́ ẹ máa wí láwì tún wí láláranu má torí kìí sọ lọ ìsáná lásán lọ́tàn lè rẹ̀ wọ́ lọ máa ń pèsè ọ̀nà tí ń fi ra sáná mi ọlọ́run dákun ràn mí lọ́wọ́ àníṣẹ́ ìsáná tán lé ọlọ́run pèsè ọ̀nà tí ń fi rí sáná mi ra kìí sọ lọ ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa tẹnu máa bẹ́ẹ̀ tó máa tọrọ nǹkan sẹ́mi kọ́ àwa tọ́ba fẹ́ tọrọ kankan lọ́dọ̀ ara wa ó ní ìgbà tó wì tẹ́ni tó ní sùúrù jù nù ó fi yàrí mọ́ lọ ká tó pé gbogbo àti sùúrù wò tó nǹkankan yìí tọ́ba ti ń wí tó pé ah, ah túláàsì mẹ́mẹ́ àbí olówó ni pọ́ọ̀mù yìí ó sì máa sọ fúnra wọn ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa òun fẹ́ pété ń bá ń fẹ̀ kẹ́kẹ́ tẹpẹlẹ máa kẹ́ ẹran máa kẹ́ ẹ máa wí láwùjọ wí. torí pé ẹ má gbàgbé o sẹ́mi pé ńgbà tẹ̀yìn ń pọ̀ lọ́n bá ẹ̀ ń sin ọ̀wọ́ pípé ń pè ara àjọsìn ìdínú tó fi wá nínú súnà pé èèyàn kì í bẹ́ lọ́n kó tọrọ nǹkan lọ́dọ̀ àyàfi gbogbo yóò ni àbí kọ́ lọ́wọ́n ọba kó mọ̀ fún ọ ní tó tọrọ gan-an kó fi oore míì kó fi jà àárọ̀ rẹ̀ fún ọ. bóyá oore ń nǹkan tí ó tún bọ́ sí ọ lọ́wọ́ ni sọ ma pé wọ́n fẹ́ kí nǹkan kan bọ́ sí ọ lọ́wọ́ ni ṣùgbọ́n owó lọ tọrọ ọmọ lọ́lọ́run fún ọ ọmọ lọ tọrọ owó lọ́lọ́run fún ọ ilé lọ tọrọ mọ́tò lọ́lọ́run fún ọ hajj lọ tọrọ umrah lọ́lọ́run fún ọ. sọmọ kí ìwọ ò mọ̀fọ̀ àbí kó jẹ́ pé oore tọ́lọ̀ ń ṣe fún ọ yẹn kìí ṣe kó fi nǹkan míì tó jẹ́ tuntun lé ọ lọ́wọ́ àmọ́ ó ti àtàrí àdúrà tó ṣeun ó ti aburú kan dànù fún ọ tó ṣe dédé àdúrà tó ṣeun yìí sì ṣe dandan kọ́ ọ̀ma ọ̀pọ̀lọpọ̀ ewu ìníire lórí àwọn èèyàn tọ́lọ̀ wọn bò fi ṣe wọn látàrí àdúrà tẹ̀ ń ṣe ń gbà mí nǹkan kan lẹ́yìn tọrọ ọlọ́run ò fún yín nìkan o ọlọ́run á fi ká ewu kúrò lórí ẹ ọlọ́run fi mú àìdá kúrò lórí rẹ nǹkan tí ọba sí ọ tí ọba ti mẹ́mìí rẹ lọ́ngbà mi ọlọ́run ọba ní kí wọ́n là látàrí àdúrà tó ń ṣe sòtíyàn bá wà ronú yìí wọ́n máa pé ah mo ti ń bẹ lọ́run láti jọ ah àdúrà rẹ ń gbà torí pé ẹnikẹ́ni tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ láti lè pọ̀ lọ́run kò ní pàdánù kọ́ lọ́run dà lọ́run ṣùgbọ́n ibi tí ó dáhùn sí iná là ń ṣàlàyé o ó lè fún ọ ní nǹkan yẹn pàtó kẹ́ẹ́ bó ti jẹ́ pé ńgbà tó tọrọ ọmọ ọlọ́run fún ọmọ ńgbà tó tọrọ owó ọlọ́run fún ọlọ́wọ́ ọtọrọ ọlá ọlọ́run fún ọlọ́lá ọtọrọ ọpò ọlọ́run fún ọnípò ọtọrọ ọmọ ọlọ́run fún ọlọ́mọ ọtọrọ àlàáfíà ó fún ọlá àlàáfíà wa atakum min kulli ma sa'altum wa in ta'uddu ni'matallahi la tuhsuha gbogbo ntẹ̀ ntọrọ náà lọ́lọ́run fún yín o gbogbo ntẹ̀ ntọrọ ẹ̀yin ẹ̀yẹ fáìlì àdúrà yín o kí lẹ tọrọ tọ́lọ́run fún yín rí èyí tó fún yín tẹ̀ tọrọ lọ́pọ̀ jù ìgbà mi ẹ̀wẹ̀ ntọ́ tọrọ ó lè má fi lé ọ lọ́wọ́ kó wá forí mi lé ọ lọ́wọ́ tí ètún ṣe dandan kó fura yìí ṣe dandan ni kó fura níìsì wọ́n ń ṣàdúà kíkọ́ lọ́wọ́ bọ́ kọ́lé fún ọ kọ́ kọ́lé fún ọ ẹnìkan sì ti di ọ lówó kan ti pẹ́ pé ilé ni wọ́n tọrọ ẹnìkan ti di ọ níbi five hundred thousand ti pẹ́ kódà tó ti sọ pé òun ò ní san wípé àjọ máa fà látàrí dálùkì yàmà ni òun ò ní san ìwọ́n sì ń sàdúrà kódà ti gbàgbé lẹ́yìn torí pé ó ti sọ fún ọ pé tọ́ọ̀bà jẹ́ pọ́jọ́ ọkú lọ́ba ń wá mọ́tò sí òun lówó mọ́ wọ́n ti já mi lórí ẹ̀ ọ wá ń bẹ lọ́n kọ́lé fún mi kọ́lé fún mi kọ́lé fún mi ó ń tì ó ní máa tó tì ní wọ́n sọ akànlẹ̀kùn wọn lé láàárọ̀ kùtùkùtù èlò ló pọ̀ owó rẹ̀ náà rí ah, iye tẹ́ bá gbé náà ni ní ìbá gbàgbé five hundred thousand gba owó rẹ darí wọ wá ní mabó làdúrà ṣe gbà nítorí pé ọ̀tọ̀ ni tí wọ́n tọrọ ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń ṣe fún ọ ọmọ adúpẹ́ fún Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ kí mo dúpẹ́ fún Ọlọ́run tó gbàdúrà mi o lódodo òdojú àdúrà kọ bẹ yẹn o ṣùgbọ́n ti sàwọn àdúrà kan lọ́lọ́run ọba fi gbọ́ bùkátà yẹn fún ọ tọ eléyìí ẹ̀rín gbà mí àdúrà tẹ̀ ń ṣe Ọlọ́run máa fi ràn yín lọ́wọ́ tó yẹ pé aburú òsè yín kò sẹ́ni tá aburú èsè nù gbèsè ayé ṣùgbọ́n látàrí pẹ̀ ń bẹ lọ́n bá burú yẹn ọba ṣe burú tó ọlọ́run níjó tó bẹ̀ látàrí pé ẹ̀ ń bẹ lọ́n ok tó bá ń jẹ́ pé ẹni tí kì í bẹ lọ́n rárá bá ní yín kọ́ sẹ́wọ̀n kí n tí ọ̀sẹ̀ lè burú jáì yóò burú jáì ẹlẹ́kẹta ọlọ́run ò fún ọ ní tọ̀tọ̀rọ̀ gángan òfin kan mi jà rọ rẹ̀ fún ọ ṣùgbọ́n kó àdúrà yín pamọ́ fún ọ díjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm wọ́n kọ́ sínú ìwé sẹ́ẹ̀rì rẹ̀ lágbájá pè wá ìjọba yìí lágbájá tọrọ nǹkan báyìí ìjọba yìí lágbájá sìn nǹkan báyìí ìjọba yìí ọlọ́run ànìkún fún àwọn gbogbo ládàá pípé tó pè ọ́ ẹ dákun èwo làdánù kò sádánù nù àdúrà ìdí nu tó fi jẹ́ kẹ́ni tí bá ń bẹ́ lọ́n kọ́mọ̀jì oṣù òun kọ́mọ̀jì oṣù òun ẹni tí ń ṣépè kò sùn bóòlù sì wá fẹ́ sùn ọ̀tọ̀ ń sàdúrà torí rẹ̀ èèyàn máa bẹ̀ lọ ṣùgbọ́n a nídìí láti kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa ń ṣàdùà a nídìí láti kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa ń ṣàdùà eŋti àyà ìfẹ́ kọ́ wa gangan ọlọ́ni tẹ́ ẹ bá pè ọ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ bá pè ọ́ ẹ má pẹ̀lú mi pẹ̀lú papọ̀ mọ́ lọ torí pé gbogbo wa pátá la ti mọ̀ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ kò ní í ṣe pẹ̀lú bíbẹ wa láyé yìí nǹkan míì tó yàtọ̀ sọ́nà kò ní í ṣe pẹ̀lú àìsí wa amáláyé yìí eléyìí nǹkan tí ò gbọ́dọ̀ tí mímì kan gbọ́dọ̀ mí ìgbàgbọ́ yẹn nínú ọkàn wa ni tó bá ti wá dé mi lójú tó dá wọn náà lójú bẹ́ẹ̀ ta lọ́yẹ ká máa pè ọba tó ní wà òun là máa pè á pé nǹkan míì pẹ̀lú ẹ̀ torí pé tẹ́ bá ti lè pé nǹkan míì papọ̀ mọ́ lọ́n orúkọ èèyàn ti di kíni mushrik ọ̀sẹ̀ bọ̀ kọ́lọ́ máa ṣe wà lọ́sẹ̀ bọ̀ ìdí àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kàkún ó ti sọ fáìlì wọn sómi láwùjọ Yorùbá kìí ṣe nǹkan bàbàrà oníkẹ́rí mùsùlùmí kó tún máa ń lọ sí chọ́ọ̀chì kí lọ́ọ́ wá lọ síbẹ̀ wọ́n láwọn lọ sàdúrà ni ó kì í rú àdúrà wo lẹ́yìn lọ́ọ́ ṣe ní chọ́ọ̀chì alẹ́ sì tẹ mùsùlùmí ṣé ìwé ṣe mùsùlùmí ni so eléyìí aburú ńlá ni eléyìí tó yẹ kí a mójútó torí pé ó dùn ún. rabbakum olúwa ẹlẹ́dàá yín lọ́lọ́ ní kẹ́ ok ìgbà tí wọ́n á fẹ́ pe olúwa ẹlẹ́dàá mi ọ̀nà ìsìláàmù ní pé gbà ní àbọ̀nà mi ìjọ islam ọ̀nà wo ọ̀nà ti islam ọ̀nà ti islam lèmi ó pè gbà alákọ̀ọ́kọ́ nǹkan torí pé وبني آدم حين يسأل يغضب ọlọ́run àmà bínú tí gbogbo ẹni tó bá kọ̀ láti pè kẹ́lẹ́ bá mọ̀ pé àdúrà ọlọ́run bá fi ń sọ wa ìbínú rẹ̀ ńlọ́fà ni òfin sọ̀kalẹ̀ lé wa lórí anybody tó bá ti kọ̀ láti pọ̀ ọlọ́run ọlọ́run ó bínú sí. àmọ́ màá nẹ́bí Adam. ẹ kó gbogbo àti àwọn àtọrọ nǹkan lọ́dọ̀ ara ara wa kí là á máa ṣe inú ọmọ bí wa ni ó tún ti dénú o alẹ́ pé ń kanlẹ̀kùn lágbájá ni ó tún dénú bùkátà ló o ojú ọmọ bá tú ajá lẹ̀ fún àbí ẹ̀kọ́ lọ́mọ èèyàn máa ṣe ẹlòmíràn ọmọ ọmọ ó ti rí pé ó ti wà lẹ́nu ọ̀nà ó sì ó ti rí pé wọ́n ni lọ́kàn pé kí ìyàwó rẹ̀ omi ata wa ìyẹn dúró ń àmì èèyàn ti wà ń bẹ̀ ní ìsìn yọ kàn dá mi átálù ní pẹ́kí ní pẹ́kí lórí ni wọ́n mà dá mi èèyàn mẹ́mẹ́ ni <laughs> so torí kọ́ ọmọ bá wà má bọ́mọ èèyàn ṣe máa ṣe nù ètí ọba sì ṣe bẹ́ẹ̀ ẹ máa ka ẹ máa ka ìkórìíra lójú rẹ̀ ẹ máa ka ìbínú lẹ́yìn ojú rẹ̀ tó bá ti rí yín lẹ́nu ọ̀nà pé kí ló gbé ọ wá àbẹ́ẹ̀kọ́ ni torí pé ọ fẹ́ ṣe kí ni ọ fẹ́ gbà kankan lọ́wọ́ rẹ̀ wàláhì tọ́lọ́n bá rí bẹ́ẹ̀ á ti parun á ti parun torí tó bá yẹ pé bàbá ń bẹ lọ́n tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa bínú ni wàláhì á ti parun torí ẹ tọ́mọ èèyàn lè má rí bẹ́ẹ̀ o torí pé ó lóṣì lòun ó lóṣì ìgbà tó má ti fẹ́ gba nǹkan wọ̀ rẹ̀ wọ́n mọ òkú wọn fẹ́ dínkù ni wọ́n fẹ́ dínkù ni sẹ́wọ̀n kébìnú yẹ ìbínú yẹ yẹn nítorí pé òun tẹ ẹ bá ti mẹ́wàá lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ ó fún wọn lọ́kàn ó tún fún wọn lọ́kàn ó tún fún wọn lọ́kàn ó tún fún wọn yọ máa wà ah, kí ni nǹkan lọ tí wọn náà tún fẹ́ gbà ní. ngbà ah, yẹn fáwọn eléyìí ọyọ kẹfẹ mi náà ẹ wá fẹ́ sèmi di ariwo so yọ máa bínú ìbínú yẹ nítorí pé ó lòṣì lòun kò síbẹ̀ ẹsẹ̀ lé lówó tó tó ní kálukú ọmọ gbà tí ò máa ronú ngbà ọba yà tilẹ̀kùn ni pé ẹ má débi máa wọ̀ so àmọ́ lọ́wọ́n ọba tiwa tó ọba kọ̀ láti pé yóò bínú nítorí pé àrísìkì tó lọ́wọ́n ọba wa àwa gan ara àrísìkì ọlọ́ọ̀ni àwa gan gan fúnra ara ọ tọ́ba wọn afọ́kálukú ní nǹkan tí ń tọrọ kò lè dín nǹkan kan kù nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àfi tó bá ṣe wípé tá a bá kí abẹ́rẹ́ bọ ní omi òkun ó lè dín nǹkan kan kù nínú omi òkun só lè dín kù kò lè dín kù. torí ẹ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam oni man la yas'alillaha yaghdabu alayhi ẹnikẹ́ni tó bá kọ̀ láti tọrọ ní tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bó bínú sí Ọlọ́run ọba yóò bínú sí Ọlọ́run ọba dàkún má bínú sí wa. ẹ̀kọ́ kejì òun náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ ṣàdúà alayhi bit-tadarru' ọ̀ràn àyà ló lórí rẹ̀ kó fara gbolẹ̀ fọlọ́run ètò kíkọ́ ọmọ yíra mọ́lẹ̀ bá èsì kíkọ́ ọmọ àfẹ́kẹ́ gbólẹ̀ fa ìtumọ̀ rẹ̀ ni kọ́ tẹríba fọlọ̀ kọ́ tẹríba fọlọ̀ kọ́ ọmọ jẹni tó ṣe é pé yọọ máa sọ fọlọ̀ pé wọ́n lọ tó bá wù ọ́ kó fún mi tó bá sì wọ́ wọ́ lọ mà ẹ́ a'udhu billah èyàn fira rẹ̀ wọlé fọlọ̀ wọ́ lọ́n kí ni mo já mọ́ tó o bá ràn mí lọ́wọ́ kí ni mo lè dá sí tó o bá pẹ̀lú mi èmi la hawla li wala quwwata illa bik ń gbọ́ngbọ́n kan ń dágbára kan ní tó báyìí lọ́gbọ́n tó fún mi gbọ́n tó báyìí lágbára tó fún mi wọ́ ọlọ́run má dá mi dára mi má sì fọ̀rọ̀ mi lẹ́nìkan lọ́nà àwọn ẹ̀dá rẹ̀ torí tó o bá fi lè ṣe bẹ́ẹ̀ fún mi mo gbé nu ọlọ́run dákun má jẹ́ gbé ọlọ́run dákun ṣàánú mi ọmọ àfihàn rẹ̀ gbolẹ̀ fọlọ́run tá a bá tún fira gbolẹ̀ fún ọlọ́run náà ẹ kí la fẹ́ pa àjàmà gánà rí níwájú ọlọ ẹ ronú rẹ kí lẹ́yìn jàmà wájú ọlọ kí lèmi jàmà wájú ọlọ torí pé ta ló ṣe wá ta ló mú wa jẹ ní ta àrùpá jẹ sọgáàní tó máa ń pé ẹ torí ẹ èmi ní sèbi tí mo dé yìí báyìí mo kọjá ká a máa pé ńbọlódé ńbọlódé ń bọ ńbọlódé ńbọlósì ń torí ẹ fìrà yín wọlé fọlọ

pẹ̀lú bẹ́ẹ̀ nìyẹn ó sì rí ntẹ̀yàn fẹ́ gbà lọ́dọ̀ lọ. tó alákọ̀ọ́kọ́ nù kẹ́ gbéra yín kẹ́ fira yín wọlé fọlọ́ eléyìí tó túmọ̀ sí wípé ẹni tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run yóò fi hàn pé ẹrú ló ń jẹ́ sọlọ òdodo náà sì ohun ọ̀dá nǹkan kan ní lẹ́yìn Ọlọ́run ohun sì lè dá nǹkan kan ṣe lẹ́yìn Ọlọ́run tọ́lọ́run bá sì kọ̀ láti ṣe ní tóun fẹ́ yìí fún òun kò sí ẹ̀dọ́ ọlọ́run tó lè ṣe pẹ̀lú gbogbo eléyìí àdúrà máa tètè gbà eléyìí jẹba torí pé nínú ẹ̀sìn Islam Islam kọ́ wa pé tẹ́yìn bá ń hún yàn kò sí ní tó ṣe é họ ẹ̀yìn bíi èèkánná wa kálukú èèkánná rẹ̀ ló fi wẹ̀ ẹni tó máa rẹ̀ sì kù tí ń sunkún pípàdánù ọmọ kò lè dàbí àwọn abánikẹ́dùn ẹkún tiwọn ọwọ́ wọn bá gbà díẹ̀ náà ni wọn àwọn ojú wọn náà ó bù sẹ́kún wọn àti jáde tí wọn máa rẹ́rìn ni ọmọ mélòó la ló ti kú fún náà wọn ti jáde nù àwọn tí ń sunkún ní ìsìn ọmọ mélòó mẹ́ta gbogbo gbogbo ọlọ́wọ́n dara ẹ̀kú sí bá mọ́ járe so ẹni tí ń sunkún náà ó ní wọn bò mọ́ àgbàdo àmọ́ ìyàtọ̀ máa tiẹ̀ kú àgbàdo kọ̀ búrẹ́dì ni so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ fúnra ara rẹ̀ ń tí ìwọ bá ń tọrọ torí bí bí nǹkan tó ń fẹ́ ń ṣe wọ́n lómi sí ó rí i pé pẹ̀lú bẹ́ẹ̀ ló ṣe máa bẹ lọ́n sí ṣùgbọ́n ṣe máa bẹ lọ́n sí tí nǹkan yẹn lóorìn lọ́kàn rẹ̀ ń yóò sún mọ́ pé káàdùn ayọ̀ tètè gbà yóò sì jẹ́ kó lè tẹríba fọ́lọ́n lọ́nà tá a dùn àrò sì tètè gbà alákọ̀ọ́kọ́ nù tọ́lọ́rọ̀ àná èèyàn gbọ́dọ̀ tẹríba wa khufiya ẹ mọ ẹ̀kọ́ kẹta nù lẹ́ni tó rẹ̀hùn sílẹ̀ ẹ máa ń pọlọ tẹ̀ ń tọrọ nǹkan lọ́dọ̀ lọ ẹ rẹ̀hùn yín sílẹ̀ ẹ má máa pariwo ẹ má máa ké pé olúwa ooo ń bọ́ lọ́lọ́ má ti pé ń sùn táwọn ẹgbẹ́ ẹja tajú báwọn kan ṣe máa ṣe o rárá o kò sí nọ́ọ̀nà kò sí nọ́ọ̀nà ẹ̀rẹ̀ òyìn sílẹ̀ ẹ̀wọ̀n kẹ́lò mí nànú mọ́sálásí máa ṣe máa ṣe ni ẹ̀wọ̀n kò wọ́n lọ́wọ́ ràn mí lọ́wọ́ gbà mí o là mí o kẹ̀kẹ́ ìránṣọ tá a fẹ́ ra babusa lówó rẹ̀ ọyọ́ wọ́ lọ́wọ́ ẹ̀ bandation láti lọ́wọ́ gbogbo tí ń sọ lẹ́yìn ọmọ gbọ́ táǹbẹ̀ọ́ sẹ́mi pé nǹkan àṣírí ni láàrin dání láàrin ìwọ́sọ́ lọ ẹ̀dá kò ń torí tọ́lọ́ ṣé ẹ̀yin pọ́ lọ́hùn lẹ́ni tó ń rẹ̀hùn rẹ̀ sílẹ̀ rí ẹ wá ń ṣeyèméjì náà kan ẹ ṣé ọlọ́run sì ń gbọ́ gbogbo tí mo ń sọ yìí ṣé ẹ ronú bẹ́ẹ̀ rí mùsùlùmí àgbàdo ronú bẹ́ẹ̀ wípé sọlọ́run sì ń gbọ́ tí mo ń sọ kò ṣe gbọ́ kò ṣe gbọ́ ìwọ ń wí tiẹ̀ jẹ́jẹ́ èmi sọ tèmi jẹ́jẹ́ tóníkàlùkù lọ́lọ́wọ́n bá ń gbọ́ bẹ́ẹ̀ni tí sì ń wí lásìkò kan náà ti ṣe pọ̀ tó bédè wọ́n sì ti ṣe ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ tó tẹnìkan dí tẹnìkan lọ́wọ́ tẹnìkan ò sì pé kọ́lọ́wọ́n má gbọ́ tẹnìkejì so ṣùgbọ́n ẹ̀kọ́ àdúrà oníkíkẹ́ ẹ̀rẹ́ òyìn sílẹ̀ wọ́n ẹ̀rẹ́ òyìn sílẹ̀ kí ẹ ti ṣe sọ wadhkur rabbaka fi nafsik máa ṣèrántí olúwa ẹlẹ́dàá rẹ̀ láàrin rẹ síra rẹ láì jẹ́ pé ó gbóhùn sókè ìrántí ọlọ́run nínú ọkàn ìrántí ni o ṣùgbọ́n ìrántí tí wọ́n máa ń kọ sílẹ̀ fún yẹn tí yẹn máa fi ń ní ládàá ahọ́n gbọ́dọ̀ mì ètè gbọ́dọ̀ mì táwọn ọba mi tètè ọba mi wọ́n ń pè lẹ́yìn ní kàlámù nàfsì ọ̀rọ̀ tá à ń sọ sínú ẹ̀mí ni wal kàlámù nàfsì yìí laysa kàlámù ni. ọ̀rọ̀ tá a sì ń sọ sínú ẹ̀mí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ń sọ sínú ẹ̀mí kì í sọ̀rọ̀ ìdínú tó fi jẹ́ pé ńgbà tẹ́nìkan dé dé ó ọ̀wá ń wò ẹ̀ dáhùn ó ní mo ona lọ jókòó nígbà ẹ sálámà mo ti sálámà sí ọnu ah, irú èwo àánú no ẹ̀yin náà lẹ fọwọ́ ẹ̀ lílẹ̀ ẹ máa dáhùn sálámà sínú èmi náà wá ní kí n ṣe ni kí n sálámà sínú ọ̀kẹ́ láàrin èèyàn sí èèyàn nu sòkàtò apẹ́ láàrin rẹ sọ ọlọ́run mọ ti ń bẹ nu wa o ọmọ máa ń tà ń rò ẹ sọ ẹ gbọ́dọ̀ wù ẹ sọ ẹ gbọ́dọ̀ wù sí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àdúrà gbọ́dọ̀ kalam kàlám wàlàkínnahu kàlámùn màfi ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tá ṣe kí ni gbé pamọ́ ìmọ̀ àṣàdúrà yìí lẹ́ni tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n tèmi gan ní gbọ́ àmọ́ màmá pé ń sọ̀rọ̀ so ọmọ mi ẹnu rẹ ètè rẹ náà mi ahọ́n so ni wọ́n ń pè ní pọ̀ ń sọ̀rọ̀ ni wọ́n sọ pé sèbọ́lọ̀ mọ̀ wá sèbọ́ mọ̀ tá à ń fẹ́ sèbọ́ mọ̀ tá à ń ṣe sèbọ́ mọ̀ tí ó ń ṣe wá agbọ̀rọ̀ tún máa pè náà wasting of time nígbà tó ṣe pọ́ mọ̀ wá ọmọ tá à ń fẹ́ ṣé kò ti tó kéèyàn sọ pé wọ́n lọ́n orí mi ọmọ mi o ó sì máa ń tọ́ yẹ mí o tọ́ bọ́ bá ṣe ń tọ́ yẹ fún mi àjẹpẹ́ tọ́ ṣé ó tó báwọn rárá o ọlọ́run ó ti mọ̀ wá ó ti mọ níta sí ọmọ tí ń bẹ́ nù ọkàn síbẹ̀síbẹ̀ ó ní kẹ́ ẹ pè wọ́n lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ àwọn sọ pé àbùkátà ká pè ọlọ́run àbùkátà ká tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ kí ló dé wọ́n nítorí pé ó ti mọ̀ wá ọmọ tí à ń fẹ́ ọmọ ń tọ́tọ́ sí wa ọmọ ń tọ́ yẹ wá àbùkátà kan àṣẹ̀ṣẹ̀ máa sọ pé ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi wọ́n ní torí pé irú rẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́nu wọn sí anabi ibrahim aleyhi salam sẹ́wọ́n pé anabi ibrahim aleyhi salam àwọn èèyàn rẹ̀ mú wọn sọ sínú náà gbàtọ́ fọ́ àwọn òòṣà wọn kí a tó dénú náà lọ́dọ̀ àwọn nínú rìwáyà àwọn tọ̀rí kọ̀ àwọn ní kí a tó dénú náà báyìí màlẹ́kà Jibril wá bá kí ló ń fẹ́ wọ Ibrahim alayhi salam ó ní lọ́dọ̀ rẹ̀ èmi ò fẹ́ nǹkan kan ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ilmuhu bi hali yughni an su'ali wọn lànà bí Ibrahim sọ bẹ́ẹ̀ pé ńgbà tó ṣe pọlọ ti mọ kọndíṣàn tí mo wà ìmọ̀ tó ti ní nípa kọndíṣàn tí mo wà yẹn ó ti tó o lè mú mi tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ma condition tí o. wà eléyìí riwayatun kadhiba irọ́ ni kì í ṣe bó ṣe ṣẹlẹ̀ nù ìdí nu tó jẹ́ pé lọ́dọ̀ àwọn àwọn èèyàn wọn sábà fẹ́ tọrọ torí àmọ́ àtàwọn tọ̀rí kọ tí ń ṣe àwọn náà tún mọ torí báwọn ọ̀gá wọn ṣe fílẹ̀ ní pé ẹ má ṣàdúrà ẹ má tọrọ kankan tí ẹ kàn máa ṣe díkìrì náà ni. tọ́ ètò ètò ṣẹlẹ̀ gangan sànàbí Ibrahim mẹtànàbí Ibrahim dénú náà Malaika Jibril wá Malaika Jibril sọ fún pé kí ló ń fẹ́ lódodo anabi Ibrahim ló wọn fẹ́ kankan lọ́dọ̀ Jibril ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run hasbi Allahu wa ni'mal wakil gbólóńtà nàbí Ibrahim sọnù. So ọlọ́run ti tó mi ó sì tó lẹ́ni tá a fẹ̀yìn tì ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ kọ́ lọ́run tó ọlọ́run sì tó ẹ̀ka náà lọ́lọ́run sọ fún náà pé kó di tó tutù ní tututu tàlàáfíà máa nábì Ibrahim lára wa a tọrọ ní táǹfẹ́ a nìkan a tí ń láì máa gbóhùn wá sókè ó wá nínú hadith èyí tí abu musa al-ash'ari radiyallahu anhu tó gbà wá ó láwọn ń bẹ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan lórí ìrìn àjò àwọn sọ̀hábà wọn ń ṣàdùà kálukú wọn gbóhùn sókè kálukú ń gbóhùn sókè wọn ń ṣàdùà faqala rasulillah sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kò máa bá wa ní ayyuhannas irba'u ala anfusikum ẹ̀yin èèyàn ẹ sèrè ayin jẹ́jẹ́ o ẹ sèrè ayin jẹ́jẹ́ o fa innakum la tad'una asamma wala ghaiba allahu rabbul alamin tẹ́ ń pè kì í sadìtì o táàbà pé ẹja pariwo kó lè bá gbọ́ o kì í sadìtì. wàlà ghaiba ịba sọba tó ti pa kalẹ̀kùn rẹ̀ ńgbà kan tí wọ́n ní kò sí nílé torí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín ẹ má hàn ayín lè mọ̀ ẹ̀kọ́ Islam lọ ìdínú dábìrì kẹta àwọn mùsùlùmí máa ń ṣàdó àyà ní máa gbóhùn sókè jalẹ̀ fò ká máa àyèmọ ṣàdúrà kọ wa káwa lára kálukọ ọmọ wa káwọ sókè kọ ọmọ afọ kọ ọmọ abẹ kọ ọmọ kọ olùwà gbàgbà sànúwà gbàgbà sànúwà kékeré ẹ ní rí mùsùlùmí kò sí bẹ́ẹ̀ àmọ́ o bóyá nìkan kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó ẹsẹ wa gba islam ẹ rí i pé irú àwọn eléyìí gbogbo orú ètò ń ṣe níbi títí ń bọ̀ ó lè fẹ́ kó wọnú islam àwọn làwọn á ní gbà fún ìwọlé tẹ̀ ń tún ṣe yìí o kò lè léyìí ti wá o bá a ṣe máa ṣe ń bi dá òun rò pé ká ṣàdúrà tìkára tìkára ká máa pariwo ká máa pariwo ká máa bẹ́ ká máa fò ká máa jásó ká máa yàgbẹ́ dì ṣàdúrà fi gbà rárá o ìṣó mọ́ṣáláṣí bá o láti wá gbégbé Islam ẹ̀bẹ̀ lọ́n ẹni tí ń ra bàbà tí ò gbóhùn sókè tọ́ innal ladhi tad'unahu sami'un qarib dájúdájú olúwa tẹ̀ ń pè ọba tí gbọ́ ni ọba tó sì súnmọ́ yín ọba tí gbọ́ tó súnmọ́ yín ló fi jẹ́ pé ẹ̀kọ́ àdúrà ni àní gbóhùn sókè àárẹ̀ ń wá sílẹ̀ a sì máa tọrọ gbogbo ń tàǹfẹ̀. ó wá ikú àwọn sàhábà bíi anábì sallallahu alaihi wasallam léèrè wọ́n ní sọ́lúwa ẹlẹ́dàá wa súnmọ́ ni ká lè máa pè jẹ́jẹ́ àbó dínà ká máa pariwo ká máa pariwo pé ká máa kígbe pé ọlọ́run aṣọ àyà kalẹ̀ wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi ò pé bó mọ wà. ṣé mo jìnnà sáwọn ni káwọn máa kígbe pè mí àbí mo súnmọ́ àwọn kó máa pè mí jẹ́jẹ́ dá wọn lóhùn wípé mo súnmọ́ wọn mo súnmọ́ yín pẹ̀lú màmí ìmọ̀ ọlọ́run rọ ká gbogbo nǹkan ọlọ́run súnmọ́ wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ tayọ kásán ọ̀run wa èmi a máa jẹ́ màá máa àdúrà gbogbo ẹni bá pè ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n májẹ̀mú ni pé kẹ́yìn náà dá mi lóhùn ṣé bọ́lá ń pa oníkà ṣe islam sáà ń ṣe dáadáa sáà gbọ́ lọ́wọ́n bá gbọ́ oníkà gbòǹgbọ́ torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ni tó mánà kọ́lọ́wọ́n bá kó ṣe wá lọ́kàn nínú ẹni tó mánà. ud'u rabbakum tadarru'an wa khufyah ẹ máa polówó ẹlẹ́dàá yín lẹ́ni tí ń ra bàbà tó sì fara balẹ̀ láì gbóhùn sókè títẹríbọ ọkàn títẹríbọ ọkàn pẹ̀lú àmàdájú gbádùn àtẹ̀sí yẹn ọlọ́run ọba gbà náà nínú tí wọ́n jáde ọgbà nù ọ wà nínú hadith ud'u Allaha wa antum mustayqinuna bil ijaba ẹ máa pọlọ nígbà tí ẹ máa dájú pọlọ ọgbà náà ni ẹ máa pọlọ lẹni tí wọn kò tó bóyá rárá ẹ máa pè pẹ̀lú pé ọgbà náà ni lópin ìgbà tí o bá ti jẹ́ pé ẹ̀ ń tọrọ nǹkan tó jẹ́sẹ̀ àbẹ́ ń tọrọ kọ́ lọ́n jákun ẹ̀bí yín tí o bá ti jẹ́ báwọn gbogbo níta máa ń tọrọ dáadáa ẹ jẹ́ kọ́kàn yín ọba lẹ̀ pé ọgbà wallahi ọgbà tẹ̀lé ìjẹba nítorí kí ni nǹkan tó sọnù fún ọ tó wọn wá lọ sọ́dọ̀ àwọn káfíìrì kí ni nǹkan tó ní nínú Islam tó fi jẹ́ kọ́dọ̀ àwọn kòfáàrù ló ti rí kí ni tó sọnù fún ọ tó fi jẹ́ kọ́dọ̀ àwọn babaláwo ló ti gbà á wọn wá ń pọtọ sínú kẹgì fún ọ wọn fomi ipò wọn ni ọlọmọ amú ọlọmọdé amọmọkùmọ wọn wá rú ọ ríẹríẹríẹ ọlọkú síbi tí ọdá kí ni tó sọnù ẹ ẹ ok àwọn àfẹ kú náà ló fi ọkọ fẹ kú náà ló fi rẹ kó mẹ wọn gbé lọ òkú wọn gbé so nítorí di eléyìí kò sí nǹkan tó ń wá tó sọnù fún wa mùsùlùmí tó lè rí nínú islam. abdullah ibn al-mubarak rahimahullah ọgbà ọ̀rọ̀ kan wá fún wa látọ̀dọ̀ al-mubarak ibn fudala bàbá látọ̀dọ̀ al-hasan al-basri ó ní látàrí pé àwọn mùsùlùmí. àwọn ìsọ̀rọ̀ tí wọ́n láláriwo wọn láláriwo ọmọ púpọ̀ pọ̀ nínú àwọn èèyàn ẹni tó lọ́wọ́ bá fún lálùkùránì ha tó ṣe pé alábàágbé rẹ̀ ọmọ pé eléyìí ha gbogbo alùkùránì torí pé mùsùlùmí wọn ní síbẹ̀ ha gbogbo àdúgbò tó gbádùn mọ́ yọ ọmọ tẹ́ ń wò ó ti ha alukurani gbogbo alukurani bẹ lórí ẹ òun fọlọ́ ń búra ẹ dákun ṣé islam sì kọ́ wa bá islam ò kọ́ wa báyìí because tó náà bá sóore fún yín islam ò fẹ́ kó jẹ́ pé ẹ wá gbé síbi tí wọ́n ti tan street light sí nítorí pé ẹ̀yin lẹ́fọ̀ọ́ ara yín pé ìlara lọ́dọ̀ àwọn onílara torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam sọ pé ista'inu ala qada'il hawa'ij bil kitman fa inna kulla dhi ni'matin mahsud ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run lórí àti máa gbọ́ àwọn bùkátà yín ní bòńkẹ́lẹ́ torí gbogbo ẹni tó lọ́n bá ṣe dẹ̀ra fún wọn máa ṣe lára ẹ wo àwọn aṣíwájú wa rere wọ́n lè yàn án máa há gbogbo alukur'ani tó yẹ pé alábàágbé ha gbogbo alukurani ìdí ni pé ti ń bá ń kà torí pé ń alukurani náà o need láti ẹ̀ alukurani yìí ṣe pé bóyá bí o kọ bàbá rẹ tó ti dáàmà tó lè sí pé o kọ màmá rẹ tó ti dáàmà tó lè sí pé alukurani o máa ń tètè sá lọ ẹni tó bá ha yóò ma rìváìsì ẹ̀ ó ní iye tó fà kalẹ̀ fúnra pọ̀ ma kà lójoojúmọ́ so pẹ̀lú bẹ́ẹ̀ ni lòfin ní ìdínà tó fi jẹ́ pé ńgbà tá a há suratul fatiha ẹ̀rí pa àgbàgbé torí káwọn máa ń ké lágétúnké àgétúnké àgétúnké eléyìí òbúkátà revision tó bá gbé bẹ́ẹ̀ náà ni gbogbo níta bá la hánú àkùrán là ń kà lákàtúnkà là ń ké lágétúnké àní gbàgbé àwọn náà láéláé torí ẹ̀ ìgbà tí máa ń revise alukurani tó há yẹn kò ní pariwo dépò pé alábàágbé ọmọ pé eléyìí há síbẹ̀ là wá rí síbẹ̀ là rí kárí mi òkúkú jẹ́ wọ́n gbádùn láyé sí wọ́n ní hasan al-basri tún ní ìgbà míì fa ìyẹn ó jẹ kó ní ìmọ̀ nípa ṣẹ̀ríà ní ìmọ̀ tó jìndò gidigidi tó sì jẹ́ pé àwọn èèyàn ní fura torí pé àwọn èso ọ̀rọ̀ tí wọ́n lálárí wọ́n èsì kárí mu kọ́ apàtẹ sáàrin jà pété ló tún máa ń kankan kọ́ bọ́ọ̀bì tó wọ́n bá ní dáńjàkadì rárá àwọn èsì bẹ́ẹ̀ èsì bẹ́ẹ̀ wọ́n máa ń gbé wọ́n máa ń gbéra wọn pamọ́ wọ́n ṣọ́ra fún gbogbo tó lè ba àwọn ẹsẹ̀ jẹ́ ó ní àtúmọ̀ rí èèyàn tó ṣe pé gbogbo òru ó ti ṣe àwọn sọ̀làwátù tó gùn gan tó pọ̀ gan nílé rẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn àlejò ń bẹ nílé rẹ̀ tó bẹ̀ wò láti ìlú mi tó pé lè rẹ̀ ló dé sí àlejò yẹn ò sì ní mọ̀ pé bàbá onílé yìí ó ti ẹ̀ ṣe rákà ẹ̀yọ̀ kan dípò àdúrú rákà tó ti ṣe. olùkẹ́gẹ́ tiẹ̀ sáwọn kí wọ ẹgbẹ́ wa lọ́ọ́ máa gbẹ́kọ́ wọ́yẹ̀rẹ̀ mọ́tò fi hàn so that <laughs> ó fi pe àtẹ̀sẹ̀ gbogbo ẹ̀ tó wà ní irọ́ lásán àmọ́ àwọn abẹ̀dẹ̀ ìyẹn ni pé kí ni wọ́n rí gbà lọ́dọ̀ ọlọ́run lọ́jà kì kí lèèyàn sọ̀ ń pa kí lèèyàn fẹ́ sọ̀ rẹ̀ gàtẹ́lẹ̀ náà kí ló ní tí ó fún tọ́ alḥasan ó la bá àwọn mùsùlùmí pàdé láyé yìí o tí wọn máa gbìyànjú ṣàdúrà téèyàn ò sì ní gbọ́ ohùn wọn ẹni gbọ́ tí wọn fi tí wọn tọrọ lọ́dọ̀ lọ wọn máa tọrọ láì jẹgbẹ gbọ́ torí pé kọ̀pọ̀ wọn náà lè kémi ọmọ gbọ́n tó ń tọrọ kí wọn ọmọ gbọ́n tèmi ń tọrọ sọ pé ẹ̀gán ti fọ́ ayé àwọn èèyàn báyìí tí wọn bá ti délé tó sọ fún yàrá rẹ̀ gẹ́gẹ́ alákọ̀ọ́rí ń tọrọ pé kọ́lọ́ ra mẹ́ṣínì bàjáàjì fún bí tí gbogbo yẹn ti ń gun mọ́tò àbí ẹ̀kọ́ ni <laughs> wọ́n lọ yọ lọ tú àṣírí rẹ̀ fara so kò pé wọn náà kàn gbọ́ gbà tí wọn náà sì gbọ́ tiẹ̀ pé ẹ ọlọ ọ̀rọ̀ ìyàwó kẹta tí wọ́n ti ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí báyìí kò tí ì fẹ́ bọ́ síbà rami lọ ẹnikẹ́ni ajíyàjẹ kó ti mójútó ìyàwó kan tó ní ọ̀fẹ́ ọdún mẹ́ta so kálukú ọmọ pàṣẹ ọ̀rọ̀ ara wọn síra wọn so torí asiri ni láàrin wa tó lọ kódà bàbá kò nídìí kó sọ fọmọ rẹ̀ ọmọ kò nídìí kó sọ tiẹ̀ fún bàbá rẹ̀ ìyàwó kò nídìí kó sọ tiẹ̀ fọ́kọ rẹ̀ ọkọ kò nídìí kó sọ tiẹ̀ fún ìyàwó rẹ̀ àṣírí ní láàrin ẹrú àtọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ oníkálukú máa bẹ lọ́n jẹ́ẹ́jẹ́ ni Hasan al-Basri sọ bẹ́ẹ̀ ó nítorí pé kí wọ́n fà ó nítorí pé Ọlọ́run sọ pé ud'u rabbakum tadarru'an wa khufya ìdí tí àwọn mùsùlùmí fi pariwo nù. No torí mùsùlùmí máa ń gbọ́ òfin ọlọ́run sì máa tẹ̀lé àwọn èsì pé wọ́n sọ pé eléyìí àwọn kan ló bá wí kò bá wọn wí wọ́n máa ń gbọ́ òfin ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé ni ẹ máa pòun lẹ́ni tí ń rá bàbà ẹ sì máa pòun lẹ́ni tí ó máa torí pé bá ń rere anabi zakariya. aleyhi salam ọlọ́ni idinada rọ́bàhù ni dáa nkàfíyà ẹ̀rántí ìgbà tí zakariya tó pe olúwa ẹlẹ́dàá rẹ̀ ní pípé jẹ́ẹ́jẹ́ subhanallah eléyìí àṣírí kanunu àṣírí tádùn àfi máa gbà kó pọ́lọ́ ní pípé jẹ́ẹ́jẹ́ èyí lẹ́ nínú àwọn àṣàkáṣà tẹ́ ẹ máa dáhùn tí ń kọ lórí wọn wípé májèkára yé ó béèrè lọ́dọ̀ mi pẹ́lẹ́dà mi dà májèkára yé ó sọ fún mi pé kò tán bí májèkára yé ó sọ pàdúrà ò ṣe gbà mo rò pé ara yé ó sọ bẹ́ẹ̀ because you also you are so stupid ìgbà tí wọ́n fẹ́ ṣàdúrà ṣe bí wọ́n náà sọ jáde olúwa ọdún yìí ni tá a jọ

tọ àmọ́ o kí ló dé tó fi jẹ́ pé tá à ń bá ń ṣe dùá al-qunut al-qunut nínú tarawih sọláàtì wẹ́tì kí ló tá à ń gbóhùn sókè kí tá à ń gbóhùn sókè lọ́dọ̀ Imam Malik àwọn sọ pé à sókè o kunut kò bá jẹ́ tàṣùbà táwọn màlìkí àmà ṣe ẹ̀rì pé wọ́n gbọ́n sókè àwọn sọ pé àní gbọ́n sókè kí ló dé táwọn àwọn gbọ́n sókè ní sáwọn àṣẹ kunut wítìr àgbọ̀n sókè àwọn àtúntò pé kò sí kunut lójoojúmọ́ ní sọlátul fajr ṣùgbọ́n kunut wà nígbà tí àjálù àrélù àwọn ìṣẹ̀lẹ̀ burúkú bá ń ṣẹlẹ̀ kọ́lọ́ má jàre tá a máa sì ṣe kunut ń gbà yẹn òfin sọ wípé ká gbọ́n sókè èdè ni pé anabi sallallahu alaihi wasallam tọlọ ń fa alukurani ọ̀ràn pé ẹ má gbọ̀n sókè tẹ́ bá fẹ́ ṣàdúrà òun náà la gbọ́ pé ó wí sókè gẹ́gẹ́ bí sọ́wọ́n Sahih Bukhari àti Muslim anabi sallallahu alaihi wasallam sọ̀sù kan ìfi ń ṣépè fún àwọn ará Mẹ́kà lórí mímú mọ́lẹ̀ tí wọ́n mú àwọn mùsùlùmí tí ò lè ṣe hijira mọ́lẹ̀ ń ṣépè fún wọn ó sì tún sọ̀sù kan nígbà míì lórí àwọn èèyàn kan tí wọ́n tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kó kó àwọn kan ránṣẹ́ sáwọn nínú àwọn ẹni tí wọ́n ní má jù nínú àwọn sàhábà tí wọ́n ti há alukur'ani sórí jù wọ́n lè bá àmọ́ kọ́ àwọn alukur'ani àti wọ́n tàn wọ́n jáde bàtà tàn wọ́n jáde kúrò ní Madina tí wọ́n rìn jìnnà díẹ̀ gbogbo wọn ni wọ́n ṣe kú pa ànábì wa bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn fódìdí oṣù kan títí tọ́lọ́run fi sọ ayà kalẹ̀ pé laysa laka minal amri shay ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ̀ tó bá wù ọlọ́run kó forí jù wọn tó bá wù kó fìyà jẹ wọn fa innahum zalimun lóòótọ́ alábòsí ni wọn àmọ́rọ̀ wọn sí lọ́wọ́ ìwọ́ kọ́ lọ́sọ̀ wọn sí náà ó tó bá wọn èpè tọ́sẹ́ fún wọn tó bá wọn ọlọ́run bá anabi anabi bá dá kùnú tù yẹn lò ibẹ̀ yẹn làwọn ti mọ̀ yín pé kùnú ìṣẹ̀lẹ̀ ló máa ń bì tíṣẹ̀lẹ̀ bá sì bì tíṣẹ̀lẹ̀ bá ti kásẹ̀ ńlá tó bá ti kẹsẹ̀ ńlẹ̀ ó ti tó náà ṣùgbọ́n gbàtà nàbí ń ṣàdùn àbó làwọn sọ ábà ṣe máa ti wí bó wọn ṣe mọ̀ pé ń ṣépè bó wọn ṣe mọ̀ pé kọ́dà ni mo rò pé yé wa torí ẹ̀ láti mọ̀ pé kunut tó bá fẹ́ sàdúrà kunut á sì kìnnì á gbóhùnsókè yàtọ̀ sílẹ̀ yìí àní gbóhùnsókè níbi àdúrà àní gbóhùnsókè níbi àdúrà tọ́ tábà parí sọ́láàtì tá a sálámà lẹ́yìn sọ́láàtì àwọn adìkẹ́ọ̀ tá a máa wí lẹ́yìn sọ́láàtì adìkẹ́ọ̀ tá a máa wí lẹ́yìn sọ́láàtì sáàdúrà làwọn náà subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar allahu akbar allahu akbar allahu akbar sáàdúrà ni àdúrà lọ náà wọ́n ń pè ní du'a'u thana du'a'u thana àdúrà fífẹ̀yìn fọlọ́ oríṣi méjì làdúrà. adua káfẹ̀yìn fọlọ́n ńlẹ́lẹ́yìí ẹ̀rí pé tó bá ti sálámà tà sálámà astagfirullah astagfirullah astagfirullah eléyìí wọ́n ń pè ní du'a'u mas'ala du'a'u mas'ala ọlọ́run foríjì mi ọlọ́run foríjì mi ọlọ́run foríjì mi eléyìí adua ti tọrọ lò ṣùgbọ́n allahumma anta salam wa ka salam tabarakta ya dal jalali wal ikram du'a'u thana àdúrà fífẹ̀yìn ni. kò sí ka kan bɛ bákan náà la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay in qadir. ètò ẹ̀wù la hawla wala kuwata illa billah la ilaha illallah lahul nacmatu wa lahul fadl wa lahul thanaa ulxasan la ilaha illallah wala nacbudu illa iyah mukhlisin lahu diin walaw kariha alkaafiruun. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ètò àmàṣe subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah so gbogbo eléyìí wọn ń pè ní duawu sẹnà àdúrà fífẹ̀yìn fọlọ irú àwọn nǹkan báwọn iná ní sọrí àsopá àmọ́ wílẹyìn sọláàtì kí esi pa tọrọ kankan o wọn ìtọrọ kankan lẹ́yìn sọláàtì yàtọ̀ sí astagfirullah ẹni tọrọ kankan lẹ́yìn sọláàtì bẹ́ẹ̀ lànà bí máa ń ṣe gbogbo tẹ̀yin bá fẹ́ tọrọ nínú sọláàtì yìí ẹ tọrọ ńgbà tó bá parí àtàyà tẹ sàtàlátù fanabi wa muhammed sallallahu alayhi wa sallam tẹ wá sádi ọlọ́ọ̀ni bí nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adaabi jahannam wa min adaabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wọ́n ṣẹ́rì fitnati masihi ad-dajjal anabi wa ni wá sẹ́sà gbogbo ntọ́ bá fẹ́ tọrọ ntọ́ bá wù ọ́ tọrọ tọrọ nìtì àyàdó àná kátó sikinu kátó sálámù tẹ ẹ wá tọrọ títí títí títí títí títí ńlẹ wá ṣe débi tẹ ti wá sálámù ẹ̀ríkọ́ yẹ kéèyàn gbé de Lárúbáwá ó lè má dá Yorùbá mẹ́yàn ó lè dá Yorùbá o ẹ lórí jákèjì bá ti gbọ́ lárúbáwá ọkàn tó rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar gbogbo ntọ́ nfẹ́ náà wà ń bẹ adúpẹ́ fọlọ́ gbogbo ntọ́ ń sọ̀rọ̀ afúntọ́ fẹ́ kó sí ọ ọ̀rọ̀ nípa tiẹ̀ náà wà ń bẹ ọ̀rọ̀ nípa tiẹ̀ náà wà ń bẹ ìdátẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé lẹ́yìn sọ láti yẹn ìrántí tà ń sè ń sáà lè ibi tá à ń lọ nù sẹ́mi ká ìgbóhùn sókè bí àdúrà bá ṣe wí níbi àwọn gbólóhùn ìrántí sọ ayẹ ká gbóhùn sókè kò burú ká gbóhùn sókè níbi ṣíṣe ìrántí Ọlọ́run a lè gbóhùn sókè ṣùgbọ́n níbi àdúrà a gbọ́dọ̀ gbóhùn sókè àfi tó bá jẹ́ yẹn ni kí tá a bá ti sálámà ẹ sọ pé astaghfirullah. أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام èmi ọgbọ́tì ẹ̀wọ́ ọgbọ́tì èmi eléyìí náà ọgbọ́tì eléyìí náà kò sí wàhálà so ṣùgbọ́n tó bá gba wá fẹ́ jọ wí papọ̀ dájọ́ pa nǹkan máa wí eléyìí dáadáa dálẹ̀ ẹ̀yin sọ ti yín eléyìí sọ ti ẹ̀ tọ́ ń sọ ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú òun sì ń láǹfààní àti fetíkọ́tẹ́lẹ̀ gbogbo eléyìí kọ̀tàkù ní tíṣẹ̀rí àwẹ̀ a lè gbóhùn sókè pẹ̀lú adhikir àmọ́ a gbọ́dọ̀ gbóhùn sókè pẹ̀lú adu'a ilé ìjẹba torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ fẹ́ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ẹ lè wí kẹlòmí ọgbọ́ kò sí wàhálà nù eléyìí torí lẹ́yìn ìfi ẹ̀yìn tádùn àbáwá pólísì méjì ewolọ́dà ewolọ́lọ́lá jù tádùn àti tọrọ ni àbádùn àfifẹ̀yìn fọlọ̀ àdùn àfifẹ̀yìn fọlọ̀ lọ́lọ́lá jù kẹ́ẹ̀ má tọrọ ọrú kẹ́ẹ̀ má tọrọ ọyọ kẹ́ẹ̀ sàmà fẹ̀yìn fọlọ̀ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah kẹ́ẹ̀ máa wí kẹ́ẹ̀ máa ó wá nu hadith hadith al-Qudsi eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí Abu Dawud tó gbé jáde àti àwọn míì ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé ẹnikẹ́ni tí kíké alukur'an àti fífi ẹ̀yìn fún ọlọ́run tó bá mú kó àìrójú níbi àti bẹ́lọ̀n ọlọ́run ọba ni màá fún ní ntọ́pọ̀ ju tí mo máa fún ẹni tí màá tọrọ lọ ẹnikẹ́ni tó bá gbá fún ọ̀ma nìkan lẹ́yìn kan máa ń ṣe é ẹsì rí pọ rọrùn àbí ọrọrùn láti bí ìsílẹ kálukú ọlọ́run mọ iye subhanallah walhamdulilah wàlá ilà ilàlá allahu akbar wàlá hawla wàlá kúwàtà ilà bìlá àtẹyìn òwú. ẹni tó bá pé àwọn gbólóńdó eléyìí ló mú kó àìrójú alukur'ani ti máa ń ké ló mú kó àìrójú níbi àti tọrọ ọlọ́run ní ti máa fún yọ da yọ pọ̀ ju ti mọ̀ ọmọ fún àwọn ti máa tọrọ lọ. èdè ni pé fadlu kalami Allah ala kalami man kafadlillahi ala man siwa ìdí ni pé ọlá ti ń bẹ tó bá alukur'ani ló ń ké tí òjò tí òjò nǹkan ọlá ti ń bẹ fọrọ ọlọ lórí ọrọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ tó ọrọ tiẹ̀ ní ìsìn àdúrà tó bá fẹ́ sàbẹ̀ rẹ sọ ọlá ti ń bẹ fọrọ ọlọ lórí ọrọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ó dà bí ọlá lórí ubay ibn ka'b radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tó o bá ṣe àdúrà ìwọ ubay ìpín mélòó nínú àdúrà rẹ lọ́ọ́ máa fi ṣàṣà láti fún mi ubay ní ìdá kan nu mẹ́ta ni anabi lọ́ọ́ da o àmọ́ tó o bá lè fi kún yóò dáa jù ah ubay ìbá ni ọ̀dà màá sì máa ṣe ìdajì àdúrà mi ní sísàṣà láti fún anabi sallallahu alayhi wa sallam anabi lọ dáa o àmọ́ tó o bá fi kún yóò tún dáa jù ó ní ọdà tó bá jẹ́ bẹ́ẹ̀ ìdá méjì nù mẹ́ta gbogbo àdúrà mi àsàlátù ni màá fi ṣe anabi lọ dáa o àmọ́ tó o bá tún fi kún yóò dáa jù ah, so wọ́n ò ní tọrọ kankan mánu ó ní ajẹ́ pé gbogbo àdúrà mi ọ̀jẹ̀ sísọ àsàlátù fún anabi ni idan tukfa tó o bá ṣe bẹ́ẹ̀ ajẹ́ pọ́ lọ́wọ́ tó o ẹni kíkọ́ máa ṣẹ̀ṣẹ̀ láti fa nàbí always ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó tó gbogbo ń tàn fẹ́ láì tọrọ sáti máa ṣẹ̀ṣẹ̀ látù ṣùgbọ́n ṣàlátù ilé ìtọ́ba tọ́lọ́mù ni òkè ṣe lílfàtì o òkè ṣe lílfàtì wọ́n sọ bẹ́ẹ̀ yẹn o because lílfàtì it comes from nowhere creativity ni torí pé nǹkan tó wá lẹ́yìn ìgbà tá a rà nàbí mà pẹ̀lú one thousand one hundred and fifty years olùsí wa fẹ́ supasíìdì ní tànàbí ní kẹ́ ẹ̀ máa ṣe síbẹ̀ tí màá sàlátù tán sọ mẹ́ ọ̀sọ̀látù ibrahimiya torípé anabi la fẹ́ sá sàlátù fún ọlọ́run lọ́pọ̀ aláṣẹ ká sá sàlátù fún anabi tá a fẹ́ sá sàlátù fún tọ́lọ̀ ní asá sàlátù fún ló tún akọ́ wa lélẹ́yìn pé ẹ̀ máa ṣe fún mi gbóǹtẹ̀ lómi ò sì wá dáa ju tànàbí lọ. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت ibrahim wa وعلى ال ابراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد tẹ́mọ̀ pé náà la máa ń ṣe inú àtayá wa òun náà wọ́n sì ní kó o sí lẹ́yìn tó máa gbòpè fún sọ láti tàn tọ́ àbí kéèyàn máa ṣàṣàlátù yìí allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbà ọ̀rọ̀ tí ìmáàmù Tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ fanabi sọ pípé kẹ́mà sàṣàlátù fún bàánà. allahumma salli wa sallim ala muhammad sunna sì fi hàn wá pé ọ gbọ́dọ̀ ṣe kó kéré sí mẹ́wàá lójúmọ́ kan fanabi sallallahu alayhi wa sallam láàárọ̀ ó sì tún ṣe irú rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀. allahumma salli wa sallim ala allahumma salli wa sallim ala اللهم صل وسلم على محمد اللهم صل وسلم على محمد واسبه موا láàárọ̀ pẹ̀lú àdúà àárọ̀ wàá tún àṣírò ẹ̀ mẹ́wàá lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ pẹ̀lú àdúà ìrọ̀lẹ́ ẹ dákun ọ̀rọ̀ ọ̀rùn àbí ọ̀rọ̀ اللهم صل وسلم على محمد اللهم صل وسلم على محمد kódà tí wọn bá fẹ́ ṣe àìníyì nírọ̀rùn tó ilé ìjẹba. إنه لا يحب المعتدين ọlọ́wọ́n bá wọn ó pe òun lẹ́ni tí ń gbóhùn pariwo ṣùgbọ́n tó fi pa wá láṣẹ nìrà ìfarabalẹ̀ ìṣepẹ̀lẹ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ta ẹnu àlà o tọrọ náà bò nífẹ̀ẹ́ sáwọn olùta ẹnu àlà nínú àdúà ṣépè ta ẹnu àlà tún wà nù àdúà bẹ́ẹ̀ ni ìta ẹnu àlà wà nù àdúà bí kéèyàn sọ pé wọ́n ọlọ́run irú àwọn akòtò ọ̀fẹ́ fáwọn anábì ọlọ́run ni mò ń fẹ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni fẹ́ẹ̀mọ̀ pé gbígbà tí yẹn fẹ́ jalè ni ipò tó fọ àwọn anábì ọlọ́run náà àlìjẹ́nà ni mò ń fẹ́ wọ ọlọ irú ilé tó fún anabi ibrahim náà àlìjẹnà tó ti kọ́ fún irú rẹ̀ mọ fẹ́ àlànà ibrahim ta ni wọ ọ̀daràn ẹ wò sẹ́wọ̀n pé ìyàtọ̀ wà àbùbá ni njó pàdé so eléyìí jẹ́ báwọn àbí kí wọ́n sọ pé ah, ọ̀la ńlá ètò òsínfà alayhima salatu wassalam irọ́ la rẹ̀ mọ́ fẹ́ lálùjáná ìtayẹnu àlànà ìtayẹnu àlànà so eléyìí jẹba àbíkọ́ sọ pé wọ́lọ́n irú Abubakar radiyallahu anhu tó súnmọ́ anabi pẹ́kipẹ́ki irú kó rẹ̀ mọ́ fẹ́ o rárá o inú ìtayẹnu àlànà síbẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ti tọrọ ọrù rẹ̀ abẹ́ ìfura ni sẹ́ẹ̀ ìfura kan ẹ̀ máa tọrọ irú òkìkí ànábì ni ó fún wa o ìtayẹnu àlà ni àbí èsà àti ìtayẹnu àlà òkìkí ànábì bá o tani wọ́n nígbà tọkọtaya àwọn òkìkí ànábì làwọn fẹ́ o ẹ́ òkìkí ànábì a'udhu billah ìtayẹnu àlà nìyẹn ó sì ti wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní Sa'ad. ابن ابي وقاص رضي الله عنه اقبتي عمر كانت بلون يوصف اللهم اني اسالك الجنه ونعيمها واستبرقها واعوذ بك من النار وسلاسلها واغلالها ó ní wọn lọ́n wọ́n tọrọ àlìjáná lọ́dọ̀ rẹ̀ o àti àwọn àdẹ́rà rẹ̀ àti àwọn nǹkan ọ̀ṣọ́ rẹ̀ mo sì ń sádi ìwọ ọlọ́run ọba níbi iná àti sẹ́kẹ́sẹ́kẹ́ rẹ̀ àti àjàgà rẹ̀ Sa'ad ibn Abi Waqqas ó wá sọ fún ọmọ rẹ̀ pé laqad sa'alta Allaha khayran kathira nítorí tọrọ lọ́dọ̀ ọlọ́run orin ńlá وتعوذت به من شر كثير استسادي الله ويقول الله نبي أبو تقوى وإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول أداد مقوتا نبي محمد صلى الله عليه وسلم إنه سيكون قوما يعتدون في الدعاء أداد مقوتا فما تاينوا على أنه أدعاء يوتي تاينوا على أنه kò tí ì tayọ àmọ́ àwọn kan bọ̀ tí wọ́n máa tayọ ẹnu àlà lẹ́yìn rẹ̀ ní sáàdù wa kà á yà yìí ud'u rabbakum tadarru'an wa khufya innahu la yuhibbul mu'tadin. bó ṣe wá tọrọ kọ́dà àmọ́ ntọ́ yẹ kó wí àdúrà tó yẹ kó ṣe fún ni ètò òun wí òun ti ń tayọ ẹnu àlà wọ́n sọ pé allahumma inni as'aluka aljanna ìwọ ọlọ́mọ ń tọrọ aljanna lọ́dọ̀ rẹ̀ wa ma qarraba ilayha min qawlin aw amal àti gbogbo tó lè mú ni súnmọ́ àti wà aljanna lọ́rọ̀ tá a sọ àti iṣẹ́ tá a ṣe ó sì yẹ ká máa ṣàdúrà nù yìí sèkú ọlọ́mọ ń tọrọ aljanna àti gbogbo àwọn àdẹ́rà rẹ̀ àti àwọn nǹkan ọ̀ṣọ́ rẹ̀ torí pé tó bá ti wà aljanna gbogbo rẹ̀ inú rẹ̀ náà lórí ìwọ ọlọ́mọ ń tọrọ àlìjánà lọ́dọ̀ rẹ̀ àti gbogbo tó lè mú ni súnmá àti wọ àlìjánà lọ́rọ̀ ẹnu àti ìwà. wa a'udhu bika minan nar mo sì wá ń sáàdì rẹ níbi náà wa ma qarraba ilayha min qawlin aw 'amal àti gbogbo tó lè mú ni súnmá àti wọ náà ní ọ̀rọ̀ ẹnu àbí ń tà kù níwà báyìí ni bàbá yìí kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ nínú ẹgbàá wa mi ọwọ́ látọ̀dọ̀ abdullahi ibn mughaffal wọn lọ gbọ́ tí ọmọ rẹ̀ ń sọ pé allahumma inni as'aluka al-qasra al-abyad an yamin al-janna wọ́n lọ́n ààfin funfun ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ lápọ̀ tún al-janna ààfin funfun ni ọjọ́ jẹ́ tèmi lápọ̀ tún al-janna idha dakhaltuha tí mo bá ti wọ al-janna fa qala ya bunayya baba sàábẹ́ni wọ́n sọ fún ọmọ rẹ̀ pé ọmọ mi salillahi al-janna alijanna ni ọtọrọ lọ́dọ̀ Ọlọ́run wa'udhu bihi minan nar ti sáàdì Ọlọ́run níbi iná o kì í ṣe pé irú nǹkan báyìí àwọn nǹkan báyìí nǹkan báyìí rárá o. fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul torí mo gbọ́ tánà bí sallallahu alayhi wa sallam sọ pé yaqunu qawmun ya'taduna fi ad-du'a'i wat-tahur àwọn kan bọ̀ nínú ìjọ mi o tí wọ́n ta ẹnu àlà nínú àdúrà irú rẹ̀ nù o tí sì máa ta ẹnu àlà nínú ìmára ìyíntàn kò wọ́n fọ́ lẹ́ẹ̀mẹ́ta wọ́n fọjú ẹ̀mẹ́ta lọ ètò wọn ni kí wọ́n fọ débi báyìí wọ́n wá ní kí wọ́n fọsẹ̀ dé kókósẹ̀ méjèèjì àwọn fọdókùn o tó àwọn aláṣejù àwọn alárìkún dábẹ́ ń bọ̀ ọmọjọ kan nù wọn o báyìí ni bàbá yìí sọ ọlọ́ni eléyìí túmọ̀ sí pé jama àdúà ọ̀dà kéèyàn tọrọ ntọ́da ṣùgbọ́n láì ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ọ̀dà kéèyàn ṣáájú ọlọ́ọ̀ níbi àbúrò láì kò sí ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ọlọ́run bá ń tọrọ àlìjánà lọ́dọ̀ rẹ̀ mọ́sá àlìjánà lè wọ̀ wá ọlọ́run asáàdì rẹ níbi iná mọ̀sí wa lọ́ọ́ máa ná bẹ́ẹ̀ sì ẹsẹ̀ pé mọ̀jà ama kíkorò náà àkèké náà mọ̀jà ama ejò náà mọ̀jà ama gbígbóná náà mọ̀jà ama òtútù náà mọ̀jà ama ọ̀sán náà mọ̀jà ama òru náà mọ̀jà gbogbo ń tà ń bẹ̀ ọ́ tà ń bẹ̀ ọ́. <laughs> so ẹ fẹ́ pé gbogbo asọ́dún so islam ọ̀fẹ́ ọwọ́ pé mẹ́jà wọ ná mẹ́sì wà lọ́ọ́ màánà fún wa lálùjáná ṣé wà lọ́ọ́ màá lùjáná yakfi òtútù ilé ìjẹba. wala tufsidu fil ardi ba'da islahiha bẹ́ẹ̀ náà làdúrà tá máa ń tọrọ owó jama ẹ̀ríkì tá máa ń tọrọ owó ẹlòmíì lè máa sọ details ẹ lè máa sọ details owó gold owó Fadaka! owó màálù owó ràkúnmí owó ewúrẹ́ owó aṣọ owó fìlà owó bàtà gbogbo ẹ̀ náà ni ó fún yàrá kíkálà ń fa ọ̀dẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kókó lọ́wọ́ bọ̀ ọ̀la sí i wọ Ọlọ́run arzikì tí ó gbáyè tí ó jẹ tala ni mò ń tọrọ onídìí wa go into details kí màálù ọmọ ló ń kà kíra kúnmí ọlọ́jà ń ti rẹ́rẹ́ kéwúrẹ́ ọlọ́jà rà á ilé ọlọ rẹpẹtẹ kí mọ́tò àbà àbà mọ́ṣíkìlà wàhálà tó ti tó pé kẹ bẹ lọ lórí tẹ̀ ń fẹ́hùn láì lọ sínú ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n ẹ̀dín mọ̀ orí tẹ̀ ń tọrọ ẹ̀ máa wá fi kún pé èyí tó dáa nínú ilé ni kò ṣe fún mi o èyí tó dáa nínú bíbò àṣírí ni kò ṣe fún mi torí bíbò àṣírí náà tó kọ́ oríṣiríṣi o tọ́wọ́ bá sọ ọlọ́run lè gbé ti wàhálà fún tó tẹ́ ma tó à ń tọrọ ẹ̀ tó à máa ń pè wọ́ ọlọ́run nítorí mọ̀ ń tọrọ ṣe imaamu ahmed rahimahullah ó lóun máa ń tọrọ pé kọ́lọ́run fún ni ha kọ́lọ́run fún lálùkùránì ha fún ha àmọ́ òun ò pé ṣe ní rọrùn kó jẹ́ kó hà ní rọrùn kó jẹ́ kó hà ní rọrùn. ìdí ìnà tó fi jẹ́ pé òun ò rà alukurani hànú gbogbo gbèsè ayé òun ìgbà tí wọ́n tó tì ó malè darí ha so àwọn atara bàbá yẹn kẹ́kọ̀ọ́ pé tá a máa ń tọrọ nǹkan pé wọ́n ṣe fún mi ní rọrùn ṣe fún mi ní rọrùn wọ́n fún mi lọ́mọ ní rọrùn wọ́n wàhálà ẹ̀gbọ́n àti ṣe fàyàwọ́ wọn rówó rọrùn àbẹ̀wọ́n rọrùn à ó lè sọ̀sù mẹ́ta nu gbó fún àwọn àyìnbọn síra wọn pẹ̀lú kọ́sítọ́ ráìsì lọ́bẹ̀ kó wọlé bá torí pé àyìnbọn síra sówó òun fẹ́ jẹ́ rọrùn báwọn ó kúkú máa ta fùfú nínú gbòòrò <laughs> máa ta fùfú gbòòrò wàhálà ò sínú eléyìí. àmọ́ yìnbọn sí mi yìnbọn sí ọ ọlọ́run mẹ́jọ arí wàhálà ọjọ́ kan nìbọn ọba ní ọbẹ̀ nìkan nù wọn sowó wọn fẹ́ jẹ rọrùn ìwọ sá ti bẹ́ lọ́nbẹ ọlọ́run náà á darí rẹ lọ ìdí tó ṣe tí ó wà jẹ rọrùn tẹ́lẹ̀ ìjẹba wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ẹ má ṣe bàjẹ́ lókè pẹ́ o lẹ́yìn tí ọlọ́run ti tún lẹ̀ ṣe o ọlọ́run ti tún ilẹ̀ ṣe ó ní ẹ̀ gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ lórí ẹ̀ ọtẹ ilẹ̀ pẹrẹsẹ ọtẹ ilẹ̀ pẹrẹsẹ ó ṣe nírọ̀rùn fún yín láti rìn lórí ẹ ó fi àwọn òkè ńláńlá ó fi wọ́n sí ìkàn fúnlẹ̀ kò jẹ ká máa rìn lórí rẹ̀ kó máa dà wá nù kò jẹ kó máa mì wá lógbòlògbò ó ṣe ní nǹkan tó ṣe pé irúgbìn jáde nínú ẹ̀ ó ṣe ní nǹkan tí ń mú nǹkan àlùmáàní jáde nínú gbogbo àmúṣagbára tó mú jáde fún wa àwa kọ́ la kó pamọ́ bẹ̀ bàbá ńlá wa kan kọ́ ló kó pamọ́ bẹ̀ irọ́ táwọn sáyẹ́ntìsì ń pa kọ́ ló kó pamọ́ bẹ̀ àánú ọlọ́run àtàjùlọ rẹ̀ ni wọ́n làwọn ẹranko kan ti kú láti thousands of thousands of thousands of years àwọn náà wá dìkì kanú lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn lọ́wọ́ di petrol irọ́ lásán thousands of thousands ẹranko lọ́wọ́ kú sínú sahara táwọn fi lépo ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ ẹ̀ kọ́ lọ́n forí bẹ̀ ń òkè káwọn náà máa pa gbogbo ẹranko ká máa kó wọn alẹ̀ kan tí ò sí pẹtrol káwọn èèyàn wá wá lẹ́yìn one million years wọ́n máa pé pọ́ńbẹ́ irọ́ lásìkò tí ara ẹranko wà ń pẹtrol àbẹ́yìn náà òríràn ti funfun tó nígbà tó ṣe pé àwọn ọ̀fẹ́ gbọ́ lọ́n gbọ́ tọ́ gbogbo ìdẹ̀ra tó lọ́n ṣe sínú lọ́n tún lẹ̀ sí fún wa tí wọ́n bá débi tí àwọn èèyàn ti máa balẹ̀ jẹ́ so eléyìí ń bẹnu àyà ti ń sọ nípa pípé mùsùlùmí wọn gbọ́dọ̀ mójútó environment wọn ẹ gbọ́dọ̀ mójútó environment Ọlọ́run bá ti túnlẹ̀ sí kí ẹ máa gbádùn bẹ kátẹ́gùn tó da ọmọ fẹ́ sí yín kí ẹ máa rátẹ́gùn tó da mí káwùjọ yín ọmọ máa rùn Ọlọ́run ti túnlẹ̀ sí àbí kí tó fẹ́ kó tún fi bá a tún ṣe ó ṣe pẹrẹsẹ ó tún jẹ́ kí irúgbìn ọmọ jáde ń bẹ. síbẹ̀ yìí náà mọ̀ pé nínú nǹkan táwọn èso àwọn arúgbìn yẹn mú jáde àwọn ewé yẹn mú jáde àwọn kankan bẹ tí ń jẹ́ kí sẹ̀mí ọ̀rọ̀ fún wa. bákan náà ó tún mú káwọn òdòdó ọmọ yọ bí ìtùsù pé téèyàn bá bára rẹ̀ nínú ọgbà míì èèyàn mọ̀ pé Allahu Akbar ajẹ́pẹ́ àlùjáná ọgà kọjá sísọ tó bá sí pélé ayé tá a wà náà lórí báyìí ọgà kọjá sísọ sọ wá dáa ẹ̀yin bá jẹ́ ká ẹ̀yin bá jẹ́ yàn burúkú ẹ má balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni epo lẹ̀ ń wà epo lẹ̀ ń wà ètí rí tó fi jẹ́ kẹ́ mọ̀ ọ́ epo ràn tí ó fi máa tú jáde dà sókè pẹ̀ níbi táwọn èèyàn ń dako tẹ́ balẹ̀ oko wọn jẹ́ ẹ sì ti mọ̀ yín pé tí epo tó bá ti dàpọ̀ mọ́ ilẹ̀ ibi tá à ń ti ń gbin ko ó tún níye ọdún tá a lè ṣe ká tó tún padà lè dako ń bẹ̀rù nǹkan ilẹ̀ ń gùn ní mú nǹkan ọ̀gbìn kò ní mú nǹkan ọ̀gbìn jáde mọ́ ẹ má balẹ̀ jẹ́ kí ló dé tẹ̀ ń jẹ́ képo ọmọ túdà sókun àwọn ẹja gbogbo táwọn èèyàn fẹ́ jẹ lóúnjẹ ẹ ti poison wọn ẹ ti pollute omi táwọn táwọn ń sẹ̀mí nú ẹ̀ ara ṣíṣe bàjẹ́ lókè pẹ̀lú ilé ìgbà nínú ṣíṣe bàjẹ́ lókè pẹ̀ náà ní kẹ́ ẹ dáná sun pápákọ̀ ẹ̀ ń lẹ́ máa ká ẹ̀ ń wéjò ẹ̀ ń balẹ̀ jẹ́nu oúnjẹ kú jẹ́ yóò máa kó ń wá ẹ má ká àwọn ńlẹ́jọ́ ká òkété ní tiẹ̀ ń wá kọ́ jẹkújẹ wọ́n máa lé ká ẹnìkan ẹnìkan sọ náà sí wọ́n fi máa jó àwọn èèyàn lé àwọn olórí ibú sì túlẹ̀ tí gbogbo ẹ̀ nínú ṣíṣe ìbàjẹ́ lókè pẹ̀ ni ọlọ́run bọ̀ fẹ́ ọlọ́run bá ti túnlẹ̀ sí kí ló tẹ̀ ń jalè pẹ̀ lẹ́yìn tọ́lọ́run bá ti túnlẹ̀ sí kí ló dé tẹ́ fẹ́ yóò bilẹ̀ jẹ ẹ wàá lọ gbegidina dínà ẹ wàá kpọkù bí táwọn èèyàn gbà wọn wàá máa pa àwọn èèyàn lẹ́kún káwọn ò lè rẹ́rìn nítòsí dájú ni pé a ẹkún rẹ́rìn yẹn ọba tú lónìí ojú wa lọ pẹ́ sí ìgbẹ́ndé alùpùpù yà máa ń bọ̀ yẹ́wò mọ́tò bilẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ti sílẹ̀ lọ́nà tó fi rọrùn fáwọn èèyàn láti gbé kílẹ̀ ń pààyàn sí ẹ̀yin boko haram kílẹ̀ yìí ń pààyàn sí àwọn olórí ibú wọ́n mọ̀ á rìlíìsì àwọn mẹ́sẹ́gìs ikú àwọn náà làwọn tó gbé bọ́ǹbù kan bì kan àwọn làwọn sọ bọ́ǹbù lẹ́bì kan àwọn làwọn sọ bọ́ǹbù lẹ́bì kan àwọn ń pààyàn inú tiẹ̀ ń dùn orí ibú ló fi ń ṣàyọ̀ ọwọ́ sì bọ̀ láyé pẹ̀lú gọ́ ọlọ́run kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ torí pé ọlọ́run bá ìsọ̀bà àkà àkà níjọba tó dúró gírí ni gbogbo wọn kò ju tíjọba lè parí láàrin ọ̀sẹ̀ kan lọ bóyá àwọn náà láǹfààní nínú tí wọ́n ń ṣe yẹn ni àṣírí gbogbo wọn náà ni ó tú sọ́lọ́run ni ó ti tú lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ó tú fún wa ní ọ̀gbìn ìdàlùkìyà a sì bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́run ó ti tú látàrí mi odidi ìlú kan wọ́n lè sọ náà sí i wọn làwọn fẹ́ sọ gbogbo ẹ̀ di eérú àtìyá àtọmọ àti bàbá àtìyàwó ẹ̀ kálukú ọmọ wa saka lórílẹ̀èdè tó níjọba lórílẹ̀èdè tó ṣe pé tá a bá sọ fẹ́ni tí ń sọ lórí orílẹ̀èdè péjọba rẹ̀ ò débẹ̀ mu níṣẹ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò bínú yóò tutọ́ sókè yóò fojú gbà gbogbo àwọn sọ́jà tí ó lò láti lọ kojú àwọn boko haram lónìí kan fi máa lélẹ́yìn ká ẹ má ṣe bàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti tún lẹ̀ sí. sí àyíká sóyìnbó la wà yìí àbí kẹ́ ẹ ṣe ń tọ́tọ́ kẹ́ ẹ ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ wá síkírọ́rìtì wa òyìnbó bánzá tóyìnbó gan ẹ sọ gbogbo ẹ̀ lẹ́ ń sọ gbogbo òwe ìròyìn ló kún kò sí síkírọ́rìtì. And a country without security is just as if you are living in the desert. orílẹ̀-èdè tí ọ̀la ti sí ààbò nígbà tí yẹn ń bẹ́ẹ̀ nù gbẹ́ni wàláì inú gbẹ gan tún sàn because inú gbẹ ọmọ tó ń fi defend ara ẹni tó máa bí da kó dojú kọ because inú kó rí ọ̀pá àbí kó ọ̀pá ni ẹ̀yin tún sọ pé àwọn èèyàn tún gbọdọ̀ ní nǹkan àjà kí wọ́n wá pa wá ní tíwẹ́ nígbà tó ń gbé ma kò dúró gbẹ́jọ́ lọ́wọ́ ìwọ wọn wá kọ̀pà kọ̀pà báwo tẹ̀lé ìtumọ̀ sí pé ìjọba yẹ kó ṣe nítorí yẹ kó ṣe because àkọ́kọ́ duty ìjọba láyé ní gbogbo olúlé ayé òní kó provide adequate security fáwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ kódà tó bá ṣeéṣe káyipé ẹ̀fọn kan ò ní rọ́nà jẹ nìkan nínú ọmọ orílẹ̀-èdè nínú sẹ́jọba ni torí pé ń bẹnu security ìdínú àwárí nínú lulẹ̀ ayé yìí báyìí wàláhì ìjọba protect àwọn èèyàn lórí pé ó protect wọn kò tún dé ẹ̀fọn jẹ wọn because ọjọ́ kan bẹnu gbogbo ọ̀sẹ̀ tí wọ́n máa ń gbé mọ́tò kan jáde mọ́tò yẹn yóò máa fi òògùn sínú atẹ́gùn ni. kò ní jẹ kó gbó yamuyamu kan kíní kan bó gbé mẹ́rin ẹ kò sí tọjọ bẹ́ẹ̀ because inú security nìyẹn tó bá wá jẹ pé ìjọba ò protect àwọn èèyàn ẹ sì tún gbà káwọn èèyàn ó protect ara wọn wà wọn á ń polówó káàdì wa dọmọ Canada wọn ń polówó káàdì wa dọmọ America wọn ń polówó green card gbogbo èèyàn wá ń gbà ẹ wá ní sí gbogbo yín lè sátán ni wọ́n sámọ̀nà ṣé kọ́ńtìrì ni wọ́n wà ní. torí pé ṣé bí wọ́n ṣe ń ṣe lókèrè làwa rí ń bì ibi ìgbà ibi ìgbà tí èèyàn ń gbénu gbó lásán ni. ta lọ́mọ orílẹ̀-èdè kan tá a dá mu ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀jọ́ ọmọ orílẹ̀-èdè kan ní hàmọ́ wa ni àwa tá a tún jọ mọ ìlú atúndàlejò ń lù wá kí ló dé tẹ̀ ń lọ bẹ́ẹ́ tẹ́ ń lọ bẹ́ egboro epo gbogbo egboro epo tó gbàlú kọ̀ọ̀kan kọjá ẹ̀ mọ̀ ibi tẹ́ ń ti ń bẹ́ẹ̀ wala tufsidu fil ardi ba'da islahiha ìbàjẹ́ lélẹ́yìn ọlọ́wọ́n bọ̀ fẹ́ kẹ́ máa ṣe gbogbo àwọn tẹ́ ń pè ní jàǹkàjàǹkàn àwọn lóko lóòkì wọ́n ti ní àwọn táǹkà epo tó yẹ pé wọ́n mọ ibi táwọn ti ń bẹ́ ọ̀pá epo wọ́n ti ní informant tí ó fún wọn ní làbárì láti bí èkó wípé àwọn ti ti epo epo débi báyìí gbà báyìí o àwọn sì ti kó gbogbo àwọn tirẹ́là wọn lọ bẹ̀ wọ́n lọ máa wọ́n lọ máa wọ́n lọ máa wá epo àwọn náà sì ni wọ́n ń bẹ lábújá àwọn náà ní ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn náà lábẹnugan ìjọba. hamiha haramiha bẹ́ẹ̀ ló wí lárúbáwá sọ yóò ní wọ́n ní wọ́n sọ òun ló lè ti ń jì. ìbàjẹ́ lélẹ́yìn ló ké pẹ̀jọ́ máa bàjẹ́ ni lókè pẹ̀ kí ló dé tọwọ́ nu oko lóko tó ń sìn lọ wà wọ́n ń su ó lè ó sì lọ wá su ó nítọ̀ ìtọ́wọ́ tó náà bá nu àwọn kan fi pẹ́ẹ́nì jíwó òun sì lè lọ wá su wọ́n wá dẹ tàkúté lẹ̀ táwọn mú ọ ọwọ́ à ń pariwo pé èèyàn ló mú kọ̀ mọ́yà o èèyàn ló mú ah, ọ̀yà tí ń wá su làwa mú. so gbogbo ẹnu ìṣèbàjẹ́ lókè pẹ̀ ní jama ọlọ́wọ́n bá wọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yóò dé tó fi jẹ́ pé tèmi pẹ̀lú rẹ̀ bá jà ìwọ ọmọ wípé hàn ah, abúrawa abarawa yóò sì tán bẹ́ẹ̀ ọmọ alẹ́ sí mo fọ ọjọ́ márùn òun náà ló ń fọ ọjọ́ méje à ẹ̀ ń ṣèbàjẹ́ lókè pẹ̀ níyàn burúkú nìyí àwọn tó yẹ kó ń ramú kó ń nà burúkú nìyí ìbàjẹ́ lélẹ̀ yẹn lókè pẹ̀ bíkọ́sì ọlọ́run ṣẹlẹ̀ lọ́nà tó fi lè rọrùn fáwọn èèyàn gbé àwa la sọ́dẹ̀lẹ̀ àwa fúnra ara wa la sọ délé sọdà bẹ́ẹ̀ Ọlọ́run ni ẹ má ṣe bàjẹ́ lókè pẹ lẹ́yìn tó Ọlọ́run ti túnlẹ̀ sí bọlọ ń ṣe dálẹ̀ kò sí gbẹmbẹ bọlọ ń ṣe dá ilẹ̀ dáńtẹ kò sí gbẹmbẹ bẹ́ẹ̀ bá rí gbẹ lórí ẹ ta ló ṣe èèyàn ni kálukú kó wọ ẹ̀yìn ilé rẹ̀ wọ́n ti sọgbẹ́ sí gbogbo ẹ̀yìn ilé kálukú wọ́n ní ṣe bójú yín ò tó tójú yín ọba tó ṣe bójú Ọlọ́run tó kálukó sì máa kúgbẹ́ láti ilé yọ̀ọ́ lọ́ máa dà sẹ́yìn ilé àwọn èèyàn wọ́n ti ẹ̀tún wọ́n bá débi pé tílé kan bá wà tí wọ́n ń kọ́ lọ pẹ̀lú ògo ọlọ́run tẹ́ni tí ń kọ́ tí ó máa fi nǹkan bomú kó sì máa fi nǹkan bojú yọ palẹ̀ ntì ni tí ó di ilé ìgbẹ́ gbogbogbò kálukọ́ mọ́ adágbẹ́jọ́ bẹ́ẹ̀ ni wala tufsidu fil ardi ba'da islahiha ìbàjẹ́ nù ọlọ́run ti túnlẹ̀ sí kí lẹ́ ń bàjẹ́ sí nítorí tọ́lọ̀ ntí wọn ò ní fẹ́ kí wọ́n fi lọ dúkìá rẹ kí ló dé tó ń fi lọ dúkìá ọmọlàkejì rẹ àmọ́ adágbẹ́jọ sínú ilé ńlé kálukọ́ lọ́mọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ kí sí ilé ìgbẹ́ mọ̀ ń kọjá ma ilé ìgbẹ́ nìyà ah, ebẹ́ sátì kọ́ tán ẹja máa fi bí ìsílé ìgbẹ́ náà ìbàjẹ́ nù jẹ́ máa kọ́ dáa alẹ́ lomi ibi tó ti jẹ́ pé ìbàjẹ́ yìí ti gbogbo lára rẹ̀ wọ́n yí àgbẹ̀ wọ́n sọ sínú ọ̀rá ọwọ́ àánú ọ̀rá ọkàn sọ ni bí wọ́n ṣe máa sọ bàbá sọ̀lù bàbá ń bàbá lórí. ó rò pé bẹ́yìn ṣe sínú ilé àkọ́kù ni àti bàbá wa wọlé rẹ̀ ńjọ́ náà ó sì ṣe déédéé ó fi ṣe fìlà fún un gbélé ìké pọ́nyàn lè e. kó túmọ̀ sí pa alájú ìbàjẹ́ ni lókè pẹ̀jámà. Masalasi, masalasi. wọ́n ní àyè ìtọ̀ níbí àyè ìtọ̀ níbí kò sí lè gbẹ́ ń bí mùsùlùmí nìkan ó sì bọ́ sókòtò ó sì tilẹ̀kùn mọ́rí pétọ̀ náà mo fẹ́ tọ̀ ló bá kọ̀ gbẹ́ bẹ́ẹ̀. kẹ́tì ẹ̀ pé àwọn àgbẹ̀ mi wà tó stubborn tẹ́ pé yóò jáde without notice abẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé ah ìgbẹ́ yìí sì fẹ́ dojú tì mí ó sì rọra kọ bó ṣe kọ́ náà kọ́ wa lọ wá ní tí òkú tó fi kò kòkò dáadáa kọ́ wá gbalẹ̀ àtomi kọ́ fọbẹ́ kọ́ mọ́ dáadáa ó sì rọra gbé kọ́ mọ́ jẹ́ni kan fura gbégbẹ́ ló ń gbé jáde kọ́ lọ sọ bí wọ́n máa sọ̀gbọ́ ẹ̀sìn yóò fi ilẹ̀ ni ntẹ́ni kan ọba ṣe kó ṣe wọn ò kúkú rí mi bẹ́ẹ̀ èmi mọ kọ́ la ilaha illallah mọ́sálásí ọlọ́ọ̀ iná lèèyàn ti ń ṣe máa ìbàjẹ́ ni bàjẹ́ ni lókè pẹ̀ ẹ wo àwọn àlù wa ńláńlá ẹ wo bá a ṣe sọ àwọn àlù dà látàrí pé àyè tẹ̀ lófin ọlọ́run ọlọ́run ní ká má ṣe bàjẹ́ lókè pẹ̀ ẹ rí i pé gbogbo ojúdò gbogbo ojúdò gbogbo ojúdò gbogbo ojúdò tẹ̀ bá ń kọjá àgbàbẹ̀ a àfi ká ẹ máa fọ ọbọ mu kálukú ti sọ̀bẹ̀ dílé gbẹ̀ nínú gbòòrò òórùn gbẹ́lẹ́ mọ̀ gbọ́ mọ̀ kàn. ìbàjẹ́ lélẹ́yìn lókè pẹ́ ọlọ́run ti túnlẹ̀ sí ẹ má bàjẹ́ wọ́n ní àbójú ọ̀rọ̀ yóò kó lọ ok kí ló dé tẹ̀yìn nílé inú bàjẹ́ lókè pẹ́ ní kílẹ̀ ọwọ́ inú bàjẹ́ ìgbà táwọn sì ti mọ̀ pé táwọn bá yí jìnnà jìnnà jìnnà jìnnà nínú pápá níbi tó ṣe pé tó débẹ̀ ilẹ̀ ọ̀tà rẹ̀ máa ṣe yàmàkàn bá báwọn àwa máa wá ojudo ojúdò ojúdò nù gbòòrò àwa fìgbẹ́ kún bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ pé ẹ ń bẹ nu mọ́tò ẹ ń jẹ súyà àfi kẹ́ kóorùn kóorùn mà bẹ́ẹ̀ bá dé àwọn àyè tá a wè pé kò sí irú yìí <laughs> <laughs> àmà àdúpẹ́ pé kò sí irú rẹ̀ ńlẹ̀ yìí tọ́ irú àwọn nǹkan ìbàlẹ̀jẹ́ ni wàláhì ìbàlẹ̀jẹ́ ni kódà ní ti ń túmọ̀ sí ni kó àwọn ẹni tó ń ṣe bí ọ̀làjú kọ bọ̀ àwọn ará oko lásán lásán inú gbòòrò olú wọn a téèyàn tálejò máa wá téèyàn pé ká lọ́kọ́ wá wò lu wa kẹ́ni náà mọ̀jà gbàbẹ́yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ no ibẹ̀ lèmi fẹ́ gbà because I I mo rí nǹkan kan tó attract me. no no ibi ni ó já gbà a jẹ́ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. ṣe gbogbo oru eléyìí kìí ṣe ń tọ́da o ìdínú tó fi jẹ́ pé ẹ rí i pé tẹ́nìkan bá fẹ́ sànù tó kọ́ ilé ìgbẹ́ gbogbogbò sádùúgbò tó fẹ́ sàwọn èèyàn lọ́sọ̀ọ́ wàláì wọn bàjẹ́ torí pé kò síbẹ̀ ṣe fẹ́ ṣe ọ̀bùn lọ́sọ̀ọ́ tí ò ní gbẹkùn léyà aṣọ tuntun nípa yọkàn sínni ní ọba ikọ wà ń bí ikọ wà ń bí àyàmọ ló gbẹkùn sí pé mo gbẹkùn láyà mo fi ń ṣe fáǹsì wọn wà mọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ wọn mọ ìyàgbẹ́ láì jẹ kó tí ì kún ẹni tó lè wọbẹ yóò múra ẹlòmíì ọmọ àmà dédébi tani máa sẹẹtì gbẹ kò ní sẹẹtì gbẹ yọ ọ da sókè ni nígbà tí wọ́n bá dé ọ́ wàá fún so àníládùúgbò kan wọn ni wọ́n kọ́ lè gbẹ́ fún wọn lù kan nígbà tí wọ́n kọ́ lè gbẹ́ yẹn ọkọ bíi bíi yàrá mẹ́fà so òun ò gbẹ́lú wọn wọ́n kàn wá ni so ọ wá kọ́ lè wọn so wọ́n wá yí àgbẹ̀sí ọ wá kún nígbà tó kún sòdípò kí wọ́n dá tọ́rọ́kọ́ bọ̀ sísì wọ́n fi kó gbẹ́ wọn wọn lẹni tó daṣọ fọ́bù ńkọ́ kọ́ wa palaro àgbàtàn la gbọ́dọ̀ gbọ́lẹ̀ òun náà ni ó tún wá kó kẹ́yìn tún máa yàgbẹ́ bẹ́ẹ̀ wala tufsidu fil ardi ba'da islahiha àwọn kan tiẹ̀ nílé ìgbẹ́ láwọn ìlú kan àmọ́ tójò bá ti sú báyìí wọ́n ṣe lé ìgbẹ́ ọ̀hún lọ́nà tó ṣe pé ó ní ìdérí tí wọ́n fi lè sígbẹ̀ sí <laughs> náà fi lè sígbẹ́ sí títì òjò kúkú rọ̀ ọlọ́mọ àni ojú ọmọ rọ̀ ìgbẹ́ tí wàá ń da jáde la ilaha illallah títì ọ̀bá ní sẹ́gbà mi ilé wo nìgbẹ́ yìí ti ń jáde àánú ta ni ẹyọ àgbẹ̀ àbí kí wọ́n á ní <laughs> so gbogbo eléyìí nínú bíbalẹ̀ jẹ́ ni jàmáà ẹja try káwa náà máa ṣe ń tọ́ da a sì dúpẹ́ pé wọ́n ehuru wà ńlẹ̀ yìí so ilé ìjẹba àwọn kan sọ nítorí àwọn tó yẹ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ lù tiwọn so fún fún lè bá a ṣàtúnṣe ọjọ́ bó ṣe jẹ́ naam ẹ má ṣe ìbàjẹ́ lókè pẹ́ o lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti tún ilẹ̀ ṣe. wad'uuhu khawfan wa tama'a a ah, ẹ̀kọ́ ńlá lọ́lọ́run tún kọ́ wa yìí nípa àdúrà ó ní gbogbo gbàtẹ́ bá ṣàdúà ẹ máa ṣàdúà lẹ́ni tí ń bẹ̀rù tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyá ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ní pẹ̀lú pé ẹ̀ ń bẹ̀rù iná tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí máa fi jó àwọn ọ̀tá rẹ̀ ṣé ẹ mọ̀ kí táwọn bá rántí pé iná ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí fi jó ọ̀tá rẹ̀ wàláyé ọwọ́ tí yóò fi máa ṣàdúà tọkàntọkàn ni ìwọ ọlọ́run à ìyá anamọ́jọ́ ọ̀tọ́ sí mi wọ́n lọ́n wọ́n ló ní látò fi ju àwọn ọ̀tá rẹ̀ wọ́n jẹ́ njọ́ kan nù wọn. ẹ máa bẹ lẹ́ni tí wọ́n máa bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n tọ́mà tẹ́sí máa sojú kòkòrò kẹ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun náà ní kíni alìjẹ́nà ọlọ́run tó ń kọ́ alẹ́ kọ́nu ẹ máa bẹ lọ́n lẹ́ni tí ń bẹ̀rù náà ẹ máa bẹ lọ́n lẹ́ni tí ń sojú kòkòrò alìjẹ́nà inna ike ọlọ ó súnmọ́ àwọn dáadáa o àwọn ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́ àwọn ẹni tí ń jìnnà sí ntọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ dájúdájú àwọn ní òrìkì ọlọ́ kìí ṣe pé ntó burú ni ká kìí ṣe pé burú bọ́lọ̀ ti ṣe dá wà yìí tá a jẹ́yàn kò sí náà ní àṣẹ lọ́nà iná kullu bani ádámà khata gbogbo àwọn ọmọ anabi ádámà lára ṣiṣẹ́ o wa khayrul khata'ina at-tawwabun ṣùgbọ́n àwọn tó lóore jù nínú àwa tá a jẹ́ aláṣiṣẹ́ yìí làwọn ẹni tí máa túbà ká sẹ́lọ̀n yéé ṣe tá a rírí bàbá ńlá wa ṣùgbọ́n náà lọ́wọ́ kọ́ sẹ́lọ̀n ṣùgbọ́n ètò burú ẹni ká sẹ́lọ̀n ká má túbà kásẹlọ́n káfà akẹ́kọ̀ọ́ rí pé àwọn ò ní túbà eléyìí ló burú eléyìí ni ọ̀gbọ́dọ̀ wà lọ́rọ̀ wa jàmá gbogbo gba gbogbo àsìkò ẹ jẹ́ ká pọ̀ ní astaghfirullah wa atubu ilay astaghfirullah wa atubu ilay astaghfirullah wa atubu ilay tẹ́lẹ̀ ìbá ti pọ̀ lọ́rọ̀ wa asúnmọ́kárí rere gbà lọ́dọ̀ lọ torí ẹ̀ a lè di màláìkà kí ni màláìkà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun gbogbo ntọ́lọ́wọ́n bá ní kó ń ṣe wọn ìṣẹ́ lọ wọn ìṣẹ́ lọ ntọ́lọ́wọ́n bá ní kó ń ṣe ni wọ́n máa ṣe a lè di màláìka jàmá èèyàn la wa ṣùgbọ́n bá a ti ṣe jéèyàn a máa gbìyànjú láti fi kọ́sí láti fi ìṣèjọ́ màláìka òun náà ni pé a máa sọ́ra fẹ́sẹ̀ lóde wọn bá a ṣe lágbára ma tó bá wá ṣẹlẹ̀ pa ṣẹ́ lọ àní pẹ́ sí ìtọrọ àforíjì astaghfirullah wa atubu ilayi ìdí nu tó fi jẹ́ kí tánà bá ti parí ìjọsìn ẹ rí i pé máa ṣe astagfirullah bá ti parí sọláàtì astagfirullah astagfirullah astagfirullah nǹkan tí wọ́n kọ́ wé nu. ẹ sì rí i kọ́ lọ́wọ́ bá tún ròyìn àwọn olùgbàgbọ́ òdodo oníkanu qalilan minal layli ma yahja'un àsìkò péréte ni wọ́n máa fi sùn lálẹ́ wọ́n yẹn sùn pẹ́ lálẹ́ tí wọ́n tún fi jí máa sin lọ. wa bil ashari. هم يستغفرون طبعا هذا سكو ساري وما ترى فريج يعني كنت تقول سبب بصلاة تان في ستان وما ترى فريج وما ترى فريج وما ترى فريج الله سيصفون عنك حج فإذا قضيتم مناسككم فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله ẹ ti parí sáájì ẹ̀yin náà dà lọ síbi táwọn èèyàn dà lọ láti àràfà lọ sí Muzdalifa ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn gbogbo ìjọsìn tọrọ àforíjì tọrọ àforíjì tọrọ àforíjì wàláyé ẹni tó bá jẹ́ pé ní tó wíkàn tó fi kú láyé yìí alistighfar bá ń bẹ́ẹ̀ ó kú oríire ni ó kú oríire torí ẹ jẹ́ gbólóyìn ọ̀pọ̀ lẹ́nu wa gan ẹ̀ṣẹ̀ wa pọ̀ èyí tá à torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a máa tún wá ń pọ̀ nítorọ àforíjìn Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní tọ́lọ́mbà fẹ́ràn ẹrú tí yóò máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ ìdí ni pé tọ́lọ́mbà ti foríjìyàn gbogbo ọ̀rọ̀ yẹn ti di rere tẹ́lẹ̀ yìí máa pẹ́sẹ̀ ní máa ń kọ dínà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìgbà tí èèyàn bá ti wá ń tọrọ àforíjìn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀nà orí ọmọ sí ọmọ sí gan ọmọ sí gan kọ́lọ́mọba kò foríjìn wa ìkẹ́ ọlọ́mọba ó súnmọ́ àwọn olùṣe dáadáa o dáadáa ṣíṣe òun náà ní ká máa sin lọ́n gẹ́gẹ́ bí ẹni pa à ń rí ọlọ́n tá a bá rí ọlọ́n ká máa dájú pé ọlọ́run bá ń rí wa ká máa sin lọ́n bí ẹni pa à ọlọ́n a sì ti sọ wípé ìjọsìn kìí ṣe sọ láti nìkan gbogbo ntọ́ máa ṣe gbogbo ntọ́ máa ṣe máa ṣàkíyèsí pé tíwọ́ ọ̀bá rọ́lọ́n ọlọ́run bá ń rí ọ èèyàn ò ní ma eléyìí kó ṣiṣẹ́ o èèyàn ò ní ma kó ṣiṣẹ́ ẹni tó fẹ́ jalè tó mọ ìpọ́ lọ́run rí òun wà láì ní jalè ẹni tó fẹ́ ṣe láburú sọ́mọ làkejì tó mọ ìpọ́ lọ́run rí òun èèyàn ní òru òun wà láì ní sàbúrú sí èèyàn tó fẹ́ dínà níbi ti tọ́ran so eléyìí à ń ìdí sì sọ pé ọ̀kan nínú àwọn àdàbà yìí o oníkálukú yín kó mú padà wá sílé ẹ̀kọ́ lọ́la ní dídú àmọ́ májẹ̀mú ni pé kóníkálukú yín ó rí dájú pé ibi tó ń ti dùn ńkọ́ ẹnìkan ò rọ̀hún sì wábi tí ẹnìkan kan ò ti rí ó sì dún àdàbà ó sì ṣe àyàn rẹ̀ kó wọn mú olùkọ́ lọ́la ọmọ kan dá tiẹ̀ padà láàyè gbogbo kálukú ló dùn tiẹ̀ èyí ti rí tẹ́yìn fi dùn tiyín tí wò fi dùn tiẹ̀ ah, ẹ̀yin náà ní ká dùn bí tẹ́yìn kò tí ní rí wa awọ tún awọ sí awọ wájú awọ ẹ̀yìn awọ òkè ààrẹ nìkan fẹ́ ń wò wá a sì dùn bàṣíkì ẹ̀ náà ń bá so ẹ̀yin náà lẹ́ni kẹ́nìkan máa rí wa ẹnìkan ò rí wa dàrí ìwọ ń kọ́ bàbá yìí ó lóun wá bi tí èèyàn ò ti rí òun òun rí àmọ́ òun ò rí ibi tọ́lọ̀ ò ti ní rùn so ẹ sì ní kẹ́nìkan mọ́ rùn ọlọ́run náà ń bẹ nú ẹnìkan dítò ń fi dá padà láàyè olùkọ́ ní tá a fẹ́ mú jáde gan-an ìwọ lọ gbà bíbo la lè wà tọ́lọ́run ti ní rí wa síbi tá a lè wà tọ́lọ́run ti ní rí tó bá yẹ pé ibìkan wà téèyàn lè fara pamọ́ sí tọ́lọ́run ti ní rí yàn ọ̀ràn tí ọba wà láyé ọba pọ̀ sẹ́wọ̀n káwọn mọ́mì ni àwọn ọmọ ṣe ẹ̀ṣẹ̀ míì nítorí kí wọ́n fura pọ́lọ̀ ń ra wọn ni àbẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ń wu ọ̀pọ̀lọpọ̀ náà ṣẹ̀ o àmọ́ wọ́n wò pọ́lọ̀ ń ra wọn ni tó bá yẹ pé bìkan wà táwọn náà lọ́wọ́ lè dọ́ọ̀jì sí tọ́lọ̀ ti ní lọ ah, kọ́dà fáìlì ẹ̀ṣẹ̀ yóò tó gèlèmà gèlèmà ni so ṣùgbọ́n alhamdulillah torí ẹ̀ ẹja máa kíyèsí wípé al-ihsan dáadáa ṣíṣe tó ń sọ òun náà ní ká sin lọ́n bí ẹni pààrọ̀ lọ́n táwọn ọba wa rọlọ káwọn dájú pé Ọlọ́run ọba ń rí wa Ọlọ́run ni wa rahmati wasi'at kulla shay ìkẹ́ mi Ọlọ́run ọba ó fẹ̀ ó kárí gbogbo nǹkan o fẹsẹ akutubuha lilladhina yattaqun màá wá kọ ìkẹ́ yìí pípọ sẹ fáwọn ẹni tí ń páyọ Ọlọ́run wọ́n tó na zakaa àwọn ẹni tí ń yọ zakaa walladhina hum bi ayatina yu'minun àwọn ẹni tó ṣe é pé wọ́n tún gba àwọn ayọ̀ ọlọ́run ọba àwọn gbàgbọ́ alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummi àwọn tí ń tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam anabi tí wọ́n máa kọ tí wọ́n máa kà anabi gbẹ̀yìn tí ọlọ́run rán gbogbo àgbáńlá yìí àwọn tí wọ́n gbàgbọ́ àwọn náà ni wọ́n ò rí kí ọlọ́ ó sì dájú pé èmi àti wọ́n táwọn náà bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ káwọn náà jọ́ kan nínú ẹni tó rí kí ọlọ́ọ̀ni kọ́lọ́wọ́n bá kọ́ má ṣe ìkẹ́ rẹ̀ léèwọ̀ fún wa. inna rahmatulahi qaribun min almuhsinin wọn ní ọlọ́wọ́n bá sọ pé qaribatun inna rahmatulahi qaribun kí ló dé torí pé rahma ṣe bá bóni rahmatu abo ni tó bá kéde lárúbáwá táwa ń sọ á sọ pé inna rahmatulahi qaribatun minal muhsinin nítorí pé rahma abo ni khabaru rẹ̀ náà jẹ́ abo ṣùgbọ́n làwọn bá ṣe khabaru rẹ̀ lákọ ìdí ni wípé kíni ìdí ni wípé rahma tọ́lọ́wọ́n bá ń sọ mẹ́yẹn ẹ̀san ẹ̀san ọlọ́run ẹ̀sìn mọ̀ pé athawab akọni akọni lọ́nà fi sọ pé qaribun àbíkọ́jà yìí pé inna rahmatallah nítorí kí wọ́n fi rahmati sọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run fi lo qaribun fún rahma kò lo qaribatun fún tọ́ àdéhùn tọ́lọ́ ń ṣe o a lè rí gbà o ẹ̀mẹ́jà tanra wa jẹ́ o ẹnìkan ò lè rádìọ̀n tọ́lọ̀ ń ṣe gbà àyàfi pẹ̀lú títẹ̀lé tọ̀lọ̀ gbàtọ́ sọ pé ìké òun ó súnmọ́ àwọn olùṣe dáadáa ẹni tó lè mú yàn rí ìkẹyùn ẹni kéèyàn jẹ́ ẹni tí ń ṣe dáadáa téèyàn bá ti kùnà láti jẹ́ olùṣe dáadáa ntọ́ dájú òun náà ni pé èèyàn ò ní rí ìkẹ́ ọlọ́run ọba gbà o torí pé ó ti ṣe àdéhùn oníkẹtò òun yóò súnmọ́ àwọn olùṣe dáadáa tí yàrá ti wá jẹ́ olùṣe dáadáa kọ́ mọ́kàn kúrò nínú àti rí ìkẹ́ ọlọ́run lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá wá ń sọ fún wa bóun ti ṣe máa rán atẹ́gùn ní ìgbà tí òjò ọba rọ̀ tó ṣe yí pé òjò ti sú atẹ́gùn lọ́lọ́wọ́ bó fi wá ti ẹ̀sùn òjò yìí tómitómi ti ń bẹ́nu ẹ̀ gbogbo bó ti ṣe wúwo tó òun ọlọ́run ọba ọ̀ràn atẹ́gùn tó ní agbára gidigidi tí ó tiẹ̀ sójò yùn yóò tì í lọ síbi tọ́lọ̀ tí ń fẹ́ kójú ọ̀rọ̀ subhanallah yóò sì rọ òjò yẹn níbi tó fẹ́ kò sí fáànù tọ́mọ èèyàn lè sí tó lè rí ẹ̀sùn òjò tì ọlọ́run ọba ló máa ń ti ẹ̀sùn òjò lọ sí ibi tó bá fẹ́ tó bá wù ú arọ omi sókè omi arọ̀jò sórí òkun yóò sì fi ilẹ̀ asálẹ̀ ẹlẹ̀ tí gbogbo ọgbẹ̀ hánrán tó bá sì wù a ní kí wọ́n ti omi lọ bá àwọn ọ̀daràn tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn sẹ́lọ̀ yóò sì mú kúò lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́run tí ń fi òru àti ọ̀sán ṣe tiẹ̀ tẹ́ pé gbogbo ògbà ni wọ́n ń ṣe sọ̀láàtù istisqa sọ̀láàtù àti tọrọ kójú ọ̀rọ̀ kò sì ní jẹ́ ọ̀rọ̀ mbẹ́ ibì kan tí bá ti ń rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa gbanu ni wọ́n máa wíwí kúwì tó bá ti sú wọ́n tún ni kò ní jẹ́ àríṣẹ́ṣe lónìí nù yóò tún gbóni máa lọ bí ó ṣe jẹ́ àríṣẹ́ṣe kò jẹ́ arọ́jà tà lánàá ọlọ́run tún ní kọ́ rọ̀ a ah, ọlọ́run mẹ́jọ jẹ́ pé dídẹ lọ́lọ́run dẹ wa torí pé dẹ̀ra ń sọ̀kalẹ̀ wọ́n dájú pa wọ́ọ̀tì ẹ̀ torí pé wọ́n ọ̀daràn táwọn èèyàn ń wù láwùjọ àwọn ò ti pọ̀ jù àwọn àwùjọ kan wà láyé wọ́n ń tẹ̀lé tọ́lọ́ǹgá níwọ̀n bá bá ń ṣe lágbára òjò èsì rọ̀ mbẹ́ ọlọ́wọ́n bá náà ló ń ṣe gbogbo eléyìí ọlọ́wọ́n ni wa huwa alladhi yursilu riyaha bushran bayna yaday rahmatihi òun lọ́ba tó máa rán atẹ́gùn tí atẹ́gùn wa máa fẹ́ atẹ́gùn yìí máa jẹ́ ìró ṣáájú kíkẹ́ ọlọ́run tó sọ̀kalẹ̀ ṣáájú kójò tó sọ̀ so àwọn tó nígbàgbọ́ sọlọ̀ tójò bá sú tẹ́ ẹ bá rí i pé atẹ́gùn fẹ́ inú yín ó sì dùn inú yín ó dùn pé insha allah òjò yọrọ insha allah òjò yọrọ atẹ́gùn yẹn máa ń jẹ́ ìró dùnú ṣáájú kójú tó rọ̀ pípèkè ọlọ́run bá ń kọ́ yóò sọ̀kalẹ̀ nígbà tí àwọn ẹni tí ò gbọ́ ọlọ́run bá gbó ti bẹ̀rẹ̀ sí ní gbanu níta awí tún ti dé o. kò tún ní járí kan sí o nítawọn máa wí nù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùwàgbọ́ òdodo inú tí wọ́n máa dùn bayna yaday rahmati ṣáájú kíkẹ́ ọlọ́run tó sọ eléyìí túmọ̀ sí pé òjò tí ń sọ̀kalẹ̀ láti sánmà ńkọ́ ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó a ṣe jẹ́kẹ̀ ṣebí lọ́lọ́run ọba fi ń talẹ̀ jí lẹ́yìn ìgbà tílẹ̀ ti jí tó ti kú kó a ṣe jẹ́kẹ̀ ṣebí lọ́lọ́run fi mú rúgbìn jáde kó a ṣe jẹ́kẹ̀ ṣebí ńlọlọ́wọ́n bá fi fún wa lómi mu ńlọlọ́wọ́n bá fi fún wa lómi mu lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi tá à ń rí inú kànga yẹn yàtọ̀ sí pé omi ti ń sun láti inú ilẹ̀ ni àwọn omi tó tún wọnú ilẹ̀ látara òjò kùn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi tẹ́ rí tíjọba ń pọ́ǹpù sáwọn èèyàn láwọn ilé wọn láwọn abi tí wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé omi òjò náà ni wọ́n ń kó jọ òun náà ni wọ́n ń sáyàn tí wọ́n ń tọ́jú tí wọ́n ń fọ̀ mọ́ fáwọn èèyàn tí wọ́n mú mélòó mélòó la lè kà nínú àwọn àǹfààní òjò tí ò ló eléyìí tọ́lọ̀ wọn bá ń ṣe fún wa. hatta idha aqallat sahaban thiqala títí tọ́ba wa di pé atẹ́gùn yìí dojúkọ ẹ̀sùn òjò tó wúwo ẹ̀sùn òjò tó wúwo tátẹ́gùn bá dojúkọ tó bá bẹ̀rẹ̀ sí ni gbé sókànnà ahòlè bẹlẹdẹ mẹyẹt àwọn àmà fi atẹ́gùn yẹn gbé lọ sí ìlú tó ti kú ilẹ̀ tó ti kú látàrí pé omi ọ̀rọ̀ ọbẹ̀ ọlọ́wọ́n bó ni kò gbé lọ síbẹ̀ ẹ̀rí pé lásìkò ẹ̀rùn gbogbo ilẹ̀ ti kú torí pé kò sí òjò tó rọ̀ bó ti ṣe lè rọ̀pọ̀ tó tí ò ní padà pẹ̀rùkù gbogbo ilẹ̀ ni ó pẹ̀rùkù gbogbo bíi tẹ́ǹtì rìn kọjá tẹ́lẹ̀ tẹ́ rí pélé ọlọ́ra ni ilé ọlọ́ra ẹ̀ mọ̀ pé subhanallah gbogbo àwọn koríko yìí ti gbẹ báyìí ilẹ̀ ti kú ọlọ́wọ́n bọ́ wàá fi atẹ́gùn yìí gbé ẹ̀sùn òjò lọ sílẹ̀ tó ti kú fa anzalna bihil ma a wàá fi rọ òjò ká a fi sọ omi kalẹ̀ láti sẹ́mà fa akhrajna bihi min kulli thamarat a wàá tara omi yìí a mú gbogbo èso jáde gbogbo èso ọlọ́wọ́n bá ń fomi mú jáde síbẹ̀ náà má bẹ́ẹ̀ mélòó nínú tí wọn ń ká wá tà fáwọn èèyàn lèèyàn gbìn wàláhì òkèrè ẹ̀rí àwọn ẹni tí wọ́n ń ká nǹkan tà lóye wọ́n ti mọ̀ pé ewé kìíní ni ewé gbogbo ọ̀kà tí wọ́n wà tà mélòó lẹ gbìn èyí táyìn gbìn mélòó ni oríṣi kan lẹ gbìn àbí méjì nínú kankan o tẹ́ bá nílẹ̀ ẹ̀ sì dájílẹ̀ ẹ̀ lẹ̀ ọmọ ọ̀rọ̀ náà ẹ si fúlọ̀ lẹ́lẹ̀ táwọn ẹni tó mewé bá wọnú lẹ́yìn wọ́n mọ̀ a ah, eléyìí báyìí ẹ̀fọ́ mà ní ẹ ọyọ́ mà ní kẹ́rẹ́kẹ́sì mà ní sẹ́yìn la ni ah, kọ́dà àdàmà subhanallah bí wọ́n ṣe ń ká ọ̀pọ̀lọpọ̀ alókòónù tí wọ́n wá ń ta fáwọn kọ́ ló ọ̀pọ̀lọpọ̀ allahu rabbul alamin òun ló mú wa kí lẹ dàálẹ̀ tí koríko fi ń wù lóríṣiríṣi báyìí kí lẹ dàálẹ̀ àdá nǹkan kan lẹ wàláhì ebi ńgbà tí gbogbo ẹ wù tán náà lẹ mọ̀ pé ọ̀kan àgàmánìyè ebi ńgbà ó wù tán ni ṣé àwa la wù ni ìbọn lọ́wọ́ ba ló mu jáde ọlọ́wọ́n bá ní àwọn afi mú gbogbo àwọn èso jáde kadhalika nukhrijul mauta bẹ́ẹ̀ ṣe rí tílẹ̀ ó ti kú tọ́lọ́wọ́n rọ́jò sí tí irúgbìn ọ jáde tílẹ̀ òun tún dàbí ìgbà tí èso ló ti kú tẹ́lẹ̀ òun ọlọ́run ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba máa jókòó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ti ṣe jókòó torí rẹ̀ ká má tanra wa jẹ tá a bá kú tí wọ́n gbé wa sínú sàárè kọ̀tán o ìbẹ̀rẹ̀ nu o ìbẹ̀rẹ̀ ìrìn àjò míì nìyẹn o tòótọ́jọ́ bá pé bọ́lọ́run tó ṣe gbé wa dìde nu sàárè wa nù. wa daraba lana mathalan wa nasiya khalqa qala man yuhyi al-'idhama وهي رمي قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم ọlọ́run ní ọmọ èèyàn ń pòwe fọlọ́n ó ti gbàgbé bọ́lọ́n ti ṣe dáhùn ni wọ́n ń sọ ń pòwe fọlọ́n pé talẹ́ni tí ó jí egun yìí dìde tí ó tún di abẹ̀mí ọmọ egun lọ́wọ́ wá tẹ̀ egun díẹ̀ fún egun tó ti pẹ́ ó ti pẹ́ ńlẹ̀ tọ́ ẹ pé ó ti tó kẹfún àti kẹfún rẹ̀ kàn nídìí kí nǹkan kan kọlù ni bó ṣe dì í mú bá ó dẹ fún ma lọ ní ó ṣe léyìí wá lọ́lọ́run ó tún jí má lẹ́yìn ìgbà tó bá ti kọ́ ẹ fún lọ́lọ́run ó tún jí ẹ wá rọ́ mi pa ẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run ní ká anabi ọ̀dà lóhùn kul yuhyiha alladhi ansha'aha awwala marra sọ fún pé ọba tó dá nígbà àkọ́kọ́ ọba tó dé igun yẹn nígbà àkọ́kọ́ òun náà ni ó tún sọ di alààyè nítorí pé ọlọ́run ọba ọmọ gbogbo ẹ̀dá a lè sọnù parẹ́ mọ́lọ́run ọba lọ́nù sáré ọ̀dà wa mọ̀ ọmọ ibi tán kó wa sí òun náà ni ó sì pàṣẹ pé ká tún dìde torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó bá dijọ́ gbẹ̀ndé àlùkìyàmọ̀ ìgbà tó lọ́n bá fẹ́ gbé wa dìde ní ìgbà tó máa fẹ́ atẹ́gùn sí ihò tí ìdìde ọba ṣẹlẹ̀ ọlọ́run rọ̀jò òjò tó bá rọ̀ ní gbogbo owó hù gbàrà rẹ̀ gẹ́gẹ́ bí èso máa ṣe hù òjò tí ó rọ̀ ni á hù jáde kálukú hù jáde nù sàárì rẹ̀ ọjọ́ ọjọ́ pé so ọlọ́ni bẹ́ẹ̀ ló máa ń jókòó la'allakum tadhakkarun afẹ́lẹ́ yìí pa òwe fún yín bóyá jẹ́ máa rántí pé ọlọ́run ọba ló ń ta ilẹ̀ jí lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti kú ọba tó ń ṣe eléyìí òwe ní ń pa fún yín o pé ẹ̀yin gan alára ńgbà tẹ ẹ bá kú á ta yín dìde o torí pé ẹ̀yin gan alára ńgbà tẹ ẹ kú yùn ńṣe lẹ dàbí kóró oúnjẹ tí wọ́n gbìn bẹ́ẹ̀ ni gbogbo wa rí sẹ́ni ńgbà tẹ ẹ bá kú tí wọ́n bá sìyàn ńṣe lèyàn dàgẹ́ bí kóró àgbàdo tí wọ́n gbìn kóró rẹsì tí wọ́n gbìn bẹ́ẹ̀ lèyàn rí wóró ọkà bàbà tí wọ́n gbìn bẹ́ẹ̀ la rí torí pé tá a bá tí gbogbo ara gan bá parẹ́ tó bá pòórá súnà fi hàn pé nǹkan kan ṣẹ́kù tí ò ní pòórá ilẹ̀ jẹ orúkọ rẹ̀ ní ajibo dhanab ajibo dhanab òun náà níbi tí eegun ẹ̀yìn tán sí níbi tí eegun ẹ̀yìn ti pàdé tìdí ibi gbóòrò eegun yun ilẹ̀ òní jẹ anabi sallallahu alaihi wasallam sọkọ àti ibẹ̀ lọ́lọ́run ti gbé wa dìde níjọ́ gbẹndà òkè àmọ́ ó dàbí ìgbà tá a lẹ náà làwa náà so ọjọ́ tọ́lọ̀ wọn á fẹ́ káwù jáde ní òtítọ́ òjò yẹn ọ̀rọ̀ tójò yẹn bá ti rọ gbogbo ọ̀ wá wù jáde ẹnìkan á ní ọ̀kẹ́ agbọ́ ti ẹni tí wọ́n sìn ẹni tó tí ẹranko jẹ tán gbogbo eléyìí báyìí lọ́dọ̀ ọlọ́nkọ sọnù pé àìsọnù ọ̀dọ̀ ọlọ́ọ̀ni torí pé bó wúlẹ̀ ìwọ lè má rí bó wà títí títí tẹ gbé telescope ó lè má rí eléyìí jẹba. ọlọ́ni walbaladu tayyibu yakhruju nabatuhu bi idni rabbih oríṣi méjì nílẹ̀ ilẹ̀ kan wà tó ṣe pé lè ọlọ́ra ni tójò ti rọ̀ sí yóò mú orúgbìn jáde ní pẹ̀lú àṣẹ ọlọ́ kò bùkátà jílẹ̀ ilẹ̀ ọlọ́ràá àní bọ́lọ̀ ń ṣe dà tójú bá ti rọ síta irọ́ sí yóò mú irúgbìn jáde ní pẹ̀lú àṣẹ ọlọ. wàlẹ́dì ẹ̀kọ́bùtà láyà kọ̀rọ̀jọ ilẹ̀ nàkídà ilẹ̀ tí ó wá jẹ́ ilẹ̀ asálẹ̀ akúrí ilẹ̀. bó wọn bá múrúgbìn jáde èkú kàkà ní tipátipá ni ó fi mú jáde tipátipá ni ó fi rí nǹkan mú jáde so ẹni tó gbìn yóò retí rẹ̀ mú yóò do. ẹbí bí lẹsẹ rí nu àwọn ibìkan gbàgbàdo bá dalẹ̀ lọ́wọ́ èèyàn yóò máa wù ní tẹ́ ẹ̀ máa pé ń jẹ́ òmògbìn eléyìí àwọn ibìkan ọkọ̀bì kọ̀bì kọ̀bì kọ̀bì kọ̀bì kọ̀bì ọ̀tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ òjò pápápápápá nígbà tí wọ́n bá jáde gbogbo òní ju gbóǹkan gbóǹkan gbóǹkan báyìí lọ ẹ wá fi ajílẹ̀ sí wọ́n tún fi sí orí gbóǹkanlization yìí náà ni tó gbogbo eléyìí àfihàn wá pé bílẹ̀ bá jẹ́ akúrí ilẹ̀ tó jẹ́ àṣálẹ̀ tí ó bá mú nǹkan jáde tipatipa ni sebọlọ náà ló ṣe bẹ́ẹ̀ ó ṣe kan ní ilẹ̀ ọlọ́ràá ó ṣe kan ní ilẹ̀ tó ti kú eléyìí bẹ́ẹ̀ gbèsè wa nù súnà àpèjúwe ntọ́lọ́n fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí gbà tọ́lọ́n rán nàbì sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí anabi wa fa àpèjúwe wọn wé ilẹ̀ ó ní ilẹ̀ kan bẹ àpèjúwe ntọ́lọ́n fi rún sáyé ó dàbí àpèjúwe ilẹ̀ tó jò rọ̀ sí ilẹ̀ yìí wá pín sóríṣi mẹ́ta ọ̀kan nínú àwọn ilẹ̀ yẹn ó omi ó sì mú irúgbìn jáde omi ń bẹ ń bẹ irúgbìn sì tún jáde ń bẹ ọmọ èèyàn rí irúgbìn yẹn jẹ wọn ṣàǹfààní lára omi tó wà ń bẹ ó ní àpèjúwe àwọn ẹni tó gbọ́n tó lọ́n fi rán mi tó wúlò fún wọn táwọn náà sì fi ṣàǹfààní fún yàn kọlọ̀njẹ́ àjọ kan nù wọn. àpèjúwe kejì òun náà ni àpèjúwe ilẹ̀ tó ṣe é pé òun fúnra rẹ̀ kò lè múrúgbìn jáde ṣùgbọ́n ó nínú tá a gbomi pamọ́ sí àmọ́ kò ní múrúgbìn jáde tọ́ bó tilẹ̀ jẹ́ pé kò réso mú jáde ṣùgbọ́n mi ìyàn ń rí mu nínú omi tó gbà sára òun náà àpèjúwe tó da níwọ̀nba tiẹ̀ náà ni àpèjúwe kẹta kò lè rí mú irúgbìn mú jáde kìí sì gbomi ara eléyìí àpèjúwe ẹni tí ó jẹ́ pé ntọ́lọ̀ ń fi rán anabi sallallahu alaihi wasallam kò fi gbé rí ọlọ́run dàkú má sàwà bẹ́ẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni tójò bá rọ̀ òjò kan náà ní rọ̀ agbára kan náà ní fi ń bọ́ọ̀lẹ̀ á sì rí i ní tó mú jáde ọ̀pọ̀ ju ti tó mú jáde lọ wọ́n jọ pọ̀ bákan náà ṣùgbọ́n èyí dáa ju eléyìí lọ èyí dùn ju eléyìí lọ ọlọ́run bá ló máa ń ṣe bẹ́ẹ̀. kadhalika nusarrifu al-ayati liqawmin yashkurun báyìí lọ́lọ́run bá wa ló máa ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún àwọn ẹni tó sì kí wọ́n máa dúpẹ́ fọlọ́ kọ́lọ́run bá ṣe wá lọ́kàn nínú ẹni tó lè máa dúpẹ́ fún ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún àjẹmáà ọ̀pọ̀ ọbọ àyà mélòó la lè mà nínú ẹ à ń bọ̀sibọ́sí pa lè dúpẹ́ rẹ̀ àfi kásá pọ̀ ní ìmọ̀ àfọ̀pẹ́ fọlọ̀ pé ìtọ́lọ̀ ń ṣe fún wa kọ́lọ̀ mọ́ bàjẹ́ eléyìí tá a tó fojú sí lórí kọ́lọ̀ mọ́ kó ṣe fún wa kọ́lọ̀ mọ́ kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe wa lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí sì fi ṣe wà o ó sì wà lórí rẹ̀ jalè inshàlá ìdánilẹ́kọ̀ọ́ wa ó tún di ní ọ̀túnla ọ̀túnla jọ tàlátà àìjọ alárùbá torí pé ìdánilẹ́kọ̀ọ́ wa ìlú mi lọ́wọ́ àlọ́la pẹ̀lú ògọ́ ọlọ́ nítorí wọn á níbi èrè kò sí. aleykum salaam. tọ́run bá ti yọ alẹ́sẹ̀ àdùkárù alẹ́sẹ̀ àdùkárù àárọ̀ torí pé àárọ̀ náà là sí wa àárọ̀ náà là wà àmọ́ ti rọ̀lẹ́ lórí ìgbà tá a bá rí i pé òrùn wọ̀ tọ́rùn bá ti wọ̀ ilẹ̀ ti sú àtúkárù mẹ́sàn-án ni wọ́n sì pè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ pé á jẹ́ kó ràn ọ́ wọ̀nà àmọ́ tó bá jẹ́ pé wọ́n sọ pé àtúkárù àsọ̀l àtúkárù àsọ̀l sọ eléyìí eléyìí á sì lẹ́yìn asùn bilgodowi wal asal tó máa sọ pé asal ló ṣe ẹ̀yìn asùrì àmọ́ tó máa sọ pé mẹsà òun ti wọnú aago mélòó ló lù mẹ́rin èsì kan tẹ́yìn pé ju sọ fún wọn ọ sọ fún wọn pé ìyàwó rẹ̀ ni o. ẹni sọ fún wọn ní tẹsán ẹgbẹ́ fún fẹ́ẹ́ fún sára. náà. ó sọ fún fẹ́ẹ́ fún sára ní ọmọ ìkíni ó ló fi ń ṣe. àwọn ọ̀rọ̀ ọlọ́run máa wá dá lábẹ́ òfin ṣẹ̀ríà nípa afẹ́yàwó afẹ́yàwó kò sáwádà ọlọ́run ti bọ́ sí òtún níyàwó nù. wọn náà ń sọ pé ìyàwó rẹ ni sọ̀rọ̀ pé wọn náà kò dénú sọ̀rọ̀ pé kò dénú torí pé wọn mọ̀ òkè tí ò kó lè máa rẹ́jà kú ṣé ẹja yẹn wọ́n ń sìn ni àbí odò ti ń sàn ti ń sàn yàtọ̀ kí ni taari yìí ó sì ẹ̀ kò sí wàhálà kò sí wàhálà wàjú ìsẹjẹ ẹlẹjà wọn fẹẹ dínkù màríkù sọ ọgbàrá àti nàti tó ọgbàrá àti nàti tó kò ní ìdíkọ máa sọ yorùbá kankan túmọ̀ sí pé èèyàn lọ kọ́ lárúbáwá ẹsẹ̀ pé kẹ́kẹ́ máa sọ òyìnbó òyìnbó kínni ẹ̀gbọ́ lárúbáwá òyìnbó lẹ̀ ń kàkùn òyìnbó ìgbà tó yẹ pé òyìnbó ń bí oúnjẹ ẹ̀bẹ́ <laughs> so lárúbáwá ò bí oúnjẹ ẹ̀ kọ́ lárúbáwá torí pé ẹ̀sìn wà ní. Thus, what you do in English, don't do it in Yoruba. Yorùbá ẹ̀bẹ́ kọ́ ni àkàntì lárúbáwá ní sọ lè Yorùbá láìsẹ̀ lárúbáwá náà lọ sí ẹjẹ bó ti jẹ àwọn náà gbàgbà kúgbà náà padà. rárá rárá o kò sí àwọn onítọ̀rí kan ọ wà lọ́dọ̀ tí wọ́n báyìí káwọn àdúrà wà tí wọ́n ṣe tó di òdi ọwọ́ ní kẹtẹ́ báyà wọ́n fẹ́ ṣépè ẹnlẹ́ kí tàbá tí àdáka là ń fẹ́ kaba lẹ́yìn ẹ̀kọ́ tọ́ ṣùgbọ́n a rí nínú sunna nínú sahih muslim anabi sallallahu alayhi wa sallam ibìkan ó ṣàdúà àbí ibìkan tí ó bá ṣàdúà kò di ọwọ́ ló máa ń tẹ́ bá wọn bá fẹ́ tọrọ òjò àwọn ìtàn tí rí inú àdìsí ni kò sọ ọ báyìí àtúwárá àdìsí yẹn wọn lànà bí ṣe báyìí so ajẹ́ pé ńbẹ̀ yẹn tá a tọrọ òjò alẹ́ sí bá so gbígbà títúmọ̀ rẹ̀ ní pé wọ́n lọ rọ fún wa. Ah. mọ yàtọ̀ síbẹ̀ yẹn kò tọ́ sẹ́mi kó àwọn tó ń fẹ́ tú yẹn jẹ́ ń di ẹ̀sìn gbogbo tó strange làwọn máa ń sè gbogbo tó ṣàjòjì ni wọ́n sè so àwọn bí àwọn tọ̀rí kọ yẹn wọ́n lè sọ pé ah, àdúrà dá sí lónìí kì í sọwọ́ látẹ̀ ìdí ọwọ́ ní kálukọ́ tẹ́ àwọn afáwọ̀ èsì orú ẹ̀kọ́ mọ́gbà irọ́ lásì so eléyìí kò sí nù súnà àyàfi tó bá pẹ́ ṣe al istisqa ẹ̀ ń sàdúrà pé kọ́lọ́hún ṣe kìnnì kọ́rọ̀ jù ń kọ́ ẹ̀kọ́ nípa ní tánàbí sallallahu alaihi wa sallam tó mú wa ṣùgbọ́n òun ló fi ṣàǹfààní kò rí yàn fi ṣe láǹfààní ilẹ̀ tó fa omi sínú tí ò mú rúgbìn jáde àpèjúwe rẹ̀ ní tẹni tó gbọ́ ní tọ́lọ́run fi rán nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó wúlò fún nìkan kò rẹ́ kò fi ṣẹlòmíì láǹfààní eléyìí ọ̀dà ẹ̀ǹdínú tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yìí torí tari èèyàn nìkan torí tó wá pé torí ara èèyàn nìkan kò ní ìdíkẹ́ pẹ́ púpọ̀ lórí ẹ̀kọ́ mi ó ti máa ń tọ́ fẹ́ fi sínú ti pẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti mọ̀ ẹ̀yin náà máa sọ fẹ́ lómi ìní ó jẹ́ kó ọ̀pọ̀ kò sì dín kankan kù fún ọ ẹni tó bá mọ̀ tí ń sọ fẹ́ lómi ó tún ran ara rẹ̀ lọ́wọ́ lọ́nà kan pípẹ́ ní parẹ́ sọ yọ parẹ́ náà lẹ́sẹ̀ rí káwọn kan lọ kí ó wá lárúbáwá so bẹ́ẹ̀ kọ́ sí rí nu torí ẹ̀ tó fi ma ya ó rẹ lórí ó sọmọ èèyàn lórí torí pé tó fi ma ya ó kù ọ wá kú pẹ̀lú nǹkan yẹn kí wọ́n láǹfààní tí a ló máa àbí wa so táàmù àwọn bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ nítorí pé àkànfẹ́ kọ́yàn a tún gbọ́dọ̀ pé àwọn bẹ́ẹ̀ à ń fi wá àti tọ́lọ́ mi èèyàn ní tó lè ẹ ẹ̀hẹ́n torí tó bá pé torí so àmọ́ máa se pe pé nítorí tọ́lọ́n nítorí tọ́lọ́n nítorí tọ́lọ́n yóò tún máa fún ọ ní courage láti continue courage láti continue so gbogbo yín náà kò sí ti kálukú náà mọ kankan tẹlómi ọmọ òwe tẹ ti mọ ẹ̀yin náà máa sọ fẹ lómi yóò jẹ kí màálẹ yẹn tàn ká yóò jẹ kó orí ọkọ fọn ká aburú kò sàdédé tóun ò sèyàn láǹfààní tẹlómìnà ò ṣèyàn láǹfààní aburú ọmọ àlọ síwájú tí wọ́n bá sọ má pé wọ́n gbọ́ wọn ò ní gbọ́ Ọlọ́run ọba ní déèyàn gbọ́ àmọ́ gbọ́ àlàyé ní ma kọ́kọ́ síwájú náà yọ gbọ́ kò gbọ́ ẹ náà so ìwọ ló èmi ọmọ títa rí yẹn máa ń ṣe ìwọ tó ń sìn ń béèrè ọ̀sọ́ ọ̀sọ́ because àwọn nǹkan kan wà tẹ́yìn ti mọ̀ nínú àṣà yín tẹ́ bá fẹ́ béèrè tẹ́ fẹ́ gbọ́ ìdájọ́ nípa rẹ̀ ẹ sọ pé ta rí òun sì máa pààyàn o àbẹ́ ẹ̀kọ́ ni ìwọ kan sọ pé ẹ ọ̀dà tari sódò kí ni wọ́n mọ̀ tó jẹ́ tari tòun tí ọba ti sèyàn léṣe ẹ dá sómi. So, ẹ gbọ́dọ̀ dá sómi tẹ́nìkan bá sì mú tó bá kú lábẹ́ òfin Ọlọ́run wọn mú wọn pa ọ mo rò pé yé wa sọmọ kówó ni wọn wá ọwọ́ abákú pàdé eléyìí jẹ bó jẹ so ó sì dájú ìpè tó bá yẹ pé ìwọ gan ló ní odò ẹja tó ń sin ẹja nù rẹ ò ní datari yẹn sí nígbà tó ti jẹ poison àbí ẹ̀kọ́ ni ò ní dàsí torí tó bá dàsí ó ṣera rẹ̀ ó nídìí láti tún evacuate gbogbo omi tó wà ń bẹ ó tún máa pami mi ó tún máa ṣèkínni ó tún máa ṣèkínni kó tó di pẹ́jọ ẹja mi ó tún lè ṣèkínni yóò tún lè sẹ̀mí mọ́ ká má dàn wò. òkú ẹlẹ́dẹ̀ sínú kínní ṣé ìwọ ọlọ́run gbà kọ́ jẹ ẹlẹ́dẹ̀ ọ̀tọ́ lọ́wọ́ bò ti gbà kọ́ jẹ ẹlẹ́dẹ̀ kẹ́nìkan sọ fún àwọn tó fẹ́ balẹ̀kùn jẹ́ yẹn ẹ lọ sọ fún àwọn obìnrin yẹn alẹ́ gbọ́dọ̀ fífi di ẹja àníyàn kínní àníyàn olówó ló ń bẹ yẹn nígbà tó bá fẹ́ lẹ́dẹ̀ fi ẹja láníyàn pẹ́ja ni wọ́n fi di ẹja tó padà jẹ́ ńkọ́ nàám nàám fèsì mùsùlùmí tó bá jẹ́ pé ó ta fún mùsùlùmí tó bá ti jẹ́ pé ó ta fún mùsùlùmí mùsùlùmí ò ra lẹ́yìn náà kíyèsí tó bá pẹ́rù àwọn ẹja borí tá ń ta àwọn ẹja tá ń sìn yẹn tó bá pé nǹkan bá wọn fi ń sìn wọn kò yẹ kí wọn máa ra wọn o ọlọ́mọdé ajẹjẹkújẹ o ẹ̀hẹ́n pé wọ́n lè sọ òkú ẹlẹ́dẹ̀ síbẹ̀ wọ́n tún lè lọ sí ibi tí wọ́n ti ń pẹran tà tí wọ́n gbọ́ àwọn fẹ́ gba ẹ̀jẹ̀ tí wọ́n fi ẹ̀jẹ̀ tó jáde lára màálùú wọ́n tún dà sínú pọ́ǹdì ẹja kọ̀tọ́ o ìjẹkújẹ ni ẹ o Islam ọgbà torí ẹ bí ọ wọ̀ kálukọ́ máa jẹ bẹ́sikẹ́. tọrọ lọ́wọ́ mọ́jà jẹjẹkújẹ jẹ. kó ránṣẹ́ láti tí wọ́n kó ránṣẹ́ nu nkankan Russia nkankan yẹn sínú òkun wọn ti ń pa ni àbáwọn náà ń sìn gbogbo láti torí tó <laughs> ẹlẹ́yìn eh, òkun òkun eh, ntọ́ba òkú nbẹ̀tì ntí ń gbé inú òkun tẹ́lẹ̀ náà inú òkun ní ń gbé tẹ́lẹ̀ náà. à ń lẹ́kọ̀ọ́ tán ọlọ́run gbàdúrà ọlọ́run ọlọ́run bọ̀ aláṣìírí ọlọ́run gbogbo lẹ́yìn òkú. wọ́n orin ta kí ló sọ di kí ló sọ di imam bó o lẹ ṣe mistake sọdí imam wa abdulwasi pé kíni. but tó bá ṣẹlẹ̀ kó náà ni ìmáàmù bì kan orin tí ń kọ tako pé ká má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ lópin ìgbà tó bá ti mọ fatia kí tá a sì ṣèdájọ́ kó di kèfèrí wọ́n yóò ti sọ̀rọ̀ kèfèrí kan á ti lọ́ọ́ di kèfèrí kò sí bẹ́ẹ̀ kò sí ní tó ṣe sọ láti. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت